má ṣe gbàgbé ibi tó ti ń bọ̀ má ṣe gbàgbé o ọ̀rọ̀ ẹni tí. òyìnbó torí tó bá ti wà bẹ́ẹ̀ tí bá ní bébì mo nílé rẹ̀ wà sáré sẹ́ǹdì ẹ̀ mo ní ìsìn ọkọ̀ dáwọ́ rúbọ kí ló náwó sódò kí ló fowó ṣe gangan lọ́mọ fẹ́ mọ̀. sori ní sùúrù náà ó ṣàmọ̀ pé tó bá wà lọ́wọ́ mi i will give it to you. ẹ báwo ló ń ṣe báyìí náà. Hmm, ẹ mo fẹ́ bi ẹ́ question kan kí ló ń fowó ṣe so òun jẹ́ àlàsọ fún mi sí pé kò sówó lọ́wọ́ ẹ̀ àbí. kò sówó lọ́wọ́ mi. fine ṣé a ní ọmọ kan tá à ń tọ́ tó bá sọ pé gbogbo owó ẹ orí ọmọ ẹ ló ń ná sí. ìwọ ló lẹ̀ rí mi o tó ló fẹ́ fẹ́ mi o wò mí wò mí pẹ̀lú ìwọ tó ní ládùú yìí tó bá ní pé obìnrin kéńté mi tèmi àlọ́ máa fẹ́ ó wà lè tọ́jú mi bọ̀bọ́ máa fi ẹ kò sí táìmù. my dear listen to me tí mo bá like ẹ mo ní bá sọ̀rọ̀ we would be like this together mm. but ó mọ tó ṣẹlẹ̀ mo expect owó kan ṣùgbọ́n please i just wanted to have patience mo expect owó kan tó bá dẹ̀ ti dé i will give you the money. mo expect owó. ṣùgbọ́n. ìyẹn gan-an mo fẹ́ máa gbọ́. Eh, tí owó yẹn bá wá dín nǹkan báyìí. give it to you sórí gbogbo jìnnìjìnnì tó ń kó i don't understand why you like this. mo fẹ́ sunkún ni bàbá ìlú ló bá ti wá owó ṣáà expect. Aji Jamiu. Ah. How are you? ìyá ṣe kó má bàa sí nǹkan náà ni. ní ilé kéwú tí mo wà tí mo ti ń bá wọn kọ́ ọmọ ní kéwú wọ́n máa fẹ́ sọ ilé kéwú di mọ́ṣáláṣí jamiu kékeré mo tiẹ̀ pé ṣùgbọ́n ìgbà táwọn bàbá bàbá tó wà ní àdúgbò mi bẹ̀ wọ́n wá fẹ́ fẹ́ mọ́ ọ lọ́wọ́ kí ló wọ́n pé ah yóò gbẹ́ lẹ́ni mọ̀ sàn kí n mú kíkan mo ní kí n sáré wá tọ̀ yín wá torí bẹ́ẹ̀ ṣe wò mí yìí ah lẹ́yìn ẹ̀yìn àtọ́lọ́hún ọba sí kankan. astagfurullah ọlọ́run la ní. ẹni tó bá ti lọ́lọ́run ó ti ní gbogbo nǹkan tán hmm? ah, ṣé nǹkan mi tún bẹ tẹ́lá lè ní lẹ́yìn ọlọ́run ọlọ́run náà ni àti ìbẹ̀rẹ̀ àtòpin ẹ̀dá ọlọ́run náà ni téèyàn bá ti wá lọ́lọ́run ọlọ́run ti parí orí fóńtì nù ah, alhamdulillah adúpẹ́ pé ògo ọlọ́run ló ti ń hàn lára tiẹ̀ látara gbìyànjú tàwa náà alhamdulilah eh, ọlọ́run ní dójú tì ọ́ ọlọ́run ní dójú tàwa àfà ọlọ́run ní dójú tì ọ́ ah Allahu akbar àwòrán alukuran ló sọ bẹ́ẹ̀ ó ní famaniya mẹlẹmẹtì kọ́lá dára tí ayran yára o wa man ya'mal mithqala dharratin sharan yarahu orí tí èèyàn bá ṣe dáadáa síwájú ọlọ́run dáadáa náà lẹ̀san tí ń bẹ fún tí èèyàn bá wá ṣàbúrú bákan náà kò sí ní tí yóò fi gbà lọ́dọ̀ ọlọ́run aburú náà lẹ̀san tí ń bẹ fún ah, àwọn dáadáa tí wọ́n ṣe ń bẹ̀ wọ́n o ni wọ́n ti ń rí mọ́ ọ lára wọn ọlọ́run ní jó dúró bẹ́ẹ̀ aláàánú mi wájú ọlọ́run àmẹ́yìn náà àfa Jamiu ẹ mọ fọlọ́run lẹ o hmm. ọ̀tọ̀ ni kéwú ọ̀tọ̀ ni jáàfà o hmm. nífi ń já sí pé kì í ṣe gbogbo ní kéwú làáfà ọlọ́run fi jáàfà ṣe ọ́ láàánú kí wàá ní iye àwọn àfà gangan ìsìjàbà ni ọlọ́run fi ṣe ọ́ lọ́ṣọ̀ọ́ àpẹlẹ pẹ̀lẹ́ ọmọ ọmọ ṣe inú mi dùn sí ọ inú mi dùn sí ọ afáfálọ̀ anakunmọ̀lá èló ni ọ̀nàrẹ́bù gbé fún àwọn àtàwọn rẹ̀. two hundred thousand ni. two hundred thousand ní ti já sí pé gbogbo tó wà ní ọkọ̀ ń bẹ̀ wọn two hundred thousand náà ni. Ah, two hundred thousand. two afajami um, um, afapa ló fọ ní two hundred thousand tá a gbé bọ̀ látòdì. Ah, tó bá fọ́n two hundred thousand ká wá dájọ́ síwájú ọlọ́run ẹ̀yìn àṣírí wa ò ní tú owó tí ẹ wálẹ̀ ń pa fún mọ́sáàsì lọ́dọ̀ yín bẹ̀ èyí tẹ́ fẹ́ fi ṣe mọ́sáàsì hùn ọlọ́run tó ṣe àwa náà fowó ránṣẹ́ sí yín fún mọ́sáàsì fúnlé ọlọ́run ẹ̀yọ́ mọ̀ dá o ọlákùnrin ànínkárí ọláàánú ọlọ́run ọlákùn ọláfáyàkùn la hawla wala quwwata illa billahi nàìjíríà azim. afáfá ló gbowó ọ̀hún fún yín. afáfá ló. afáfá ló. ìdùnnú tó fẹsẹ̀ jáde.

ni mò ń ṣe adarí bàbá wa wọn kí ní kan bẹ o bẹ́ẹ̀ lákìyèsí sí i bẹ́ẹ̀ lákìyèsí wípé tí wọn bá gbé ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì wàá fún bàbá wa bàbá wa ẹbí ṣe sọrí àánú o àmọ́ tí àláàtì bá tún dún lórí fóònù bàbá wa tó dún garangaran bàbá wa ètò ìyún náà ṣe ìtọ́jú àbẹ́ ẹ̀gbọ́ ṣùgbọ́n owó tó bá jẹ́ ti àwa ẹ̀kọ́ tá a jẹ́ mọ̀ sí orin bàbá wa máa fi ṣètọ́jú àná ẹ kú làákàyè. ìtọ́ni hmm, ṣùgbọ́n ayẹ kó bẹ̀ kò lẹ. mi ò ní fi wá bẹ́ẹ̀ ní kíkà ni mo wá rò pé ọjọ́ wo làwa náà tó fẹ́ jẹ́ ìyàwó ìwà. ẹ wo lórí o aṣojú méjì lọ́rùn wa o jàlámì àkànṣe tí o náà ní sùn náà ni làwa ń wọ̀ káàkiri. jàlámì àkànṣe náà ni níjó làwa náà wà á lo aṣọ oríṣiríṣi táwa náà fi wá bẹ́gbẹ́ pé. ìyẹn ni mo wá rò pé àwa mẹ́tẹ̀ẹ̀ta ká dá ìsọ títẹ lòmíì o ṣùgbọ́n yá àwa náà a lè rí ọ̀nà àbáyọ ká sọ pé méjì lọ́rùn wa. àáfàá palọ àáfàá palọ sẹ́ẹ̀tì ló gbogbo ohun tẹ́ẹ̀tì kalẹ̀ yìí yóò rọrùn. wàláì kò lè rọrùn wàláì tàlá ìsúnmọ́bì láìlẹ̀ àzíláwà kò lè rọrùn afa kamalidin afa abibulai kò lè rọrùn torí pé ẹ ti tàpá sí òfin ọlọ́run bẹ́ẹ̀ sì ẹ ti tàpá sí òfin àwọn aṣíwájú wa àfáàdé ẹ̀kọ́ ọlọ́pàá pé mo ń tẹ́síra ha tá a sórí wọ́n kà mọ́ tahamal tujisa wọ́n ní kan tí ẹ bá gbìn òun nìyá ká o iṣẹ́ tí ẹ bá dẹ̀ ṣe láyé yìí òun nìyá kẹsàn-án ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. afa palọ afa palọ òótọ́ ni afa bùnmí sọ yìí o òótọ́ ọ̀rọ̀ ńlá gbáà ni o tí ò sí rọ́gọ̀ kan bẹ́ẹ̀ o. ọ̀dà. mọ́mí. Assalamu alaikum. Wa alaikum salam. Afa Kamalidin. Naam naam. Ah! Allahu akbar. Allahu akbar. Ṣé ẹ gbóngbó tí àfa àpá lọ sọ? Wàláì gbogbo ẹ̀ mọ́ gbọ́. Ẹ dákun ṣé ọ̀rọ̀ ni wọ́n sọ òun? Wàláì kì í sọ̀rọ̀ fà. Ẹ̀yin ẹgbàá ti jọ wà ń bí. Ọkọ̀ mélòó ni àfa wa ń lọ? Ṣé òun wa ń lò? Àwọn ah, òlòjú méjì lọ. Méjì wàláì wọn òlòjú méjì lọ. Àwọn yòókù tó wá kùn kí ni wọ́n fi ṣe? Wàláì wọ́n ta ni. Wọ́n ta ni ìgbà tó bá tà kí ni wọ́n fowó ẹ̀ ṣe. wàhálà wọn fi ń ṣe ìtọrẹ àánú ni wọn tà kan lójú mi nínú àwọn ti fún mi two fifty thousand tí mo fi gbálé wọn fún ìyàwó mi ní two hundred thousand tó fi bẹ̀rẹ̀ owó. Allahu Akbar. àfa àpálọ̀ wọ́n ní ẹ pẹ́pẹ́sẹ́ o ṣé òwò àwọn fìyà jẹ wá o wọn ò fún wa lóúnjẹ oúnjẹ tó bá tó sáà mò rí dí wọn ha fáwọn èèyàn káàkiri. ẹ dákun sọ ọ̀rọ̀ ni wọ́n sọ jẹ́ alátẹnu. wàhálà kì í sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ n ò bá wọn lọ́wọ́ sí i ẹ sì gbẹ̀rí mi jẹ́ pé bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ mo ṣe tẹ̀lé yín ẹ jẹ́ mọ̀ wípé ẹ̀lẹ́dẹ̀ súnmọ́ àfájò àbẹ́ ẹ súnmọ́ ojú ọ̀tọ́ ni mo súnmọ́ ẹ súnmọ́ ojú mi lọ mo súnmọ́ sí òde àdá. àfa kọ̀mọ̀dídì. naam. gbogbo ògbéyè tí àfa àpálọ̀ ń gbé yìí hmm. ẹ má tẹ̀lé wọn o torí ẹni tó bá tẹ̀lé wọn wọ́n jọ lọ sóko parun ni o ọ̀rọ̀ mi ò jù báyẹn lọ. bó wà lára bàbá rẹ báyìí. ara wọn ṣe. alhamdulilah. àwọn dókítà ní owó ló kọ kàlùwà wà báyìí àwọn dókítà fowó. èló ni wọ́n á pè. wọ́n ní ká lọ wá seventy thousand. seventy thousand kò burú jókòó. alájà yìí ìwọ náà fẹ́ rí mi. bẹ́ẹ̀ni sà ẹni obìnrin opó tí wọ́n rí nǹkan olówó lè gbé ọ̀wọ́ wọn. Allahu Akbar. ìwọ lóbìnrin opó tó bá àwọn rẹ̀ ó lọ léèwé. bẹ́ẹ̀ni sà. ọlọ́run dúró tì ọ́ ọlọ́run ní ṣẹ̀rù bá wọn ànábì fẹ́ ká tọ́jú okó àtàwọn ọmọ òrukàn èló ló ń léwé àwọn ọmọ rẹ ẹ lọ́wọ́ gbọ́ kàtà mi wá. àbá bá lọ. ayọ̀ bẹ́ẹ̀. ayọ̀ bẹ́ẹ̀ bàbá. o ṣeun. àbá bá lọ. ayọ̀ bẹ́ẹ̀. bá ń fún àfa àbíbù ní eighty thousand kó wá fún alájà èló lẹ́kọ́ wọ́n ti ń ẹ fún ọ ní one twenty thousand. one twenty thousand àmì àmì fún ní one twenty thousand. salamu aleykum. aleykum salaam. àwọn tí ẹni kí n fún ní owó yìí tí n bá fún ọ ní owó dání kí n fún ọ owó tí ó kù tó nǹkan kò lè ju thirty thousand lọ́wọ́. Ah, Allahu akbar abẹ́ ẹ̀ máa ń rọ́ọ̀dọ̀ ọba àdéhà àtúnṣe ní tó thirty thousand tó bá fún ọ lówó èmi ò mọ̀ pé nǹkan kan kù eh, olórí àwọn alásàlátù bẹ́ńtà wọ́n pé ọmọ wọn à ń ṣe ìkómọ ọmọ lónìí ọmọ tiẹ̀ náà ti bímọ àwọn ti dìyà àgbà nù wọ́n máa ń ṣe ìkómọ lónìí èmi rò pé tó bá yá lẹ́yìn ìkómọ látòrí nǹkan fún ọ àmọ́ náà ti wá ṣe báyìí thirty thousand tó kù pàǹkó fún àná. kí n fọ́n ní. lọ́ọ̀bì tí mo rú àfa. ẹlẹ́gbẹ́jọ́. ọ̀rọ̀ kò láyé. àmín láyé rí. ìlànà bí ṣe jẹ́rẹ́. lọ́dọọdún àtúndé sọ́dọ̀ yín náà ni. nítorí orúkọ yín tó dáa inú àwa ṣe mọ́ dùn láti gba ìdò lọ́dọ̀ yín ní fly without international àti ìgbà burúkú lọ́dọ̀ yín rí ẹ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń fáwọn èèyàn lọ ní ọlọ́run ìròyìn ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní ìjà bí à ń já wọn kan lẹ̀ màálù òkú gbogbo èèyàn ní máa pa àwọn èèyàn láyà àmọ́ là wípé àwa àti yóò ṣèṣe ìjọba ọ̀ṣun ẹ̀yìn ẹ̀ ṣe ṣe dáadáa náà ló já tún wá lọ́dún. alhamdulillah. alhamdulillah ó kàn òun náà ní kẹ ìyànjú kọ́ mọ́ bàjẹ́ àwọn yorùbá pé ó kọ́ ọmọ nìjánu ọmọ lọ́dún yìí ọlọ́run ṣògo abẹ́kọ̀ pọ̀ ju ti ìṣe àwọn jọmọ wa tí wọn bá ń fò lọ́dún lọ́dọ̀ àwọn obìnrin forty five. Allahu Akbar. lọ́dọ̀ àwọn ọkùnrin náà bẹ́ẹ̀ forty five làwọn náà ẹ̀ adékọ́mọ́ jura wọn lọ. Ehm, ètò fọ́ọ̀mù tí ẹ bá ṣe torí mo pe ọ̀gá yín tẹ́lẹ̀ mo pe ọ̀gá yín tẹ́lẹ̀ mo ṣàlàyé. àwọn fọ́ọ̀mù wà lọ́ba àṣepọ̀. kò sí nǹkan. kò sí nǹkan kan báwo ọkọ mi tí mo mọ̀ kí n dọ̀ọ̀bà yìí èyí tó jẹ́ pé àjọ wọn máa rojọ́ ni àwọn ọmọ yìí kọ́ ẹ mo fẹ́ pè wọ́n mo fẹ́ bá sọ̀rọ̀ mo fẹ́ bá wọn sọ̀rọ̀ mi ò rẹ́ nìkan kí ló ṣẹlẹ̀ and àti bíi three days ni mo ti notice ọkọ mi farapamọ́ fẹ́ntọ́ wọn sí ẹ sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi. mọ́mí àyíṣà tí bá ní kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ irọ́ ni mo pa fún ọ yìí ọ̀rọ̀ bí iṣẹ́ wa ni látìgbà tí ọ̀gbẹ́ni ti dé wàhálà ló gbèdè o gbogbo nǹkan tá a ti ṣe tá a ti gbòòrò kúrò láti ìjọ yìí wọ́n wá dé lọ́sàn-án gan ó ní kí wọ́n máa ṣàkáǹtì wọ́n fẹ́ ṣe àkáǹtì bó ṣe fẹ́ bẹ̀rẹ̀ ìwọ náà sáwọn gbogbo ẹ̀ mọ́ sọ fún ẹ gbogbo àwọn apapin tá a papin láti almost ten years ago forty sixty forty gọ́fìmẹ̀ntì ló ní sixty èmi àti aráyé mi kejì ló ní ìdẹ̀nìyẹn this is our own national cake ibi táwọn náà ti jẹ ti arẹlẹ yìí wọn wá dé nísìnyí ó ní kí wọn máa ṣàkàtì bójú wọn fẹ́ ṣàkàtì bójú fẹ́ bẹ̀rẹ̀ lọ́rọ̀ ìṣe lọ yìí ẹrù yìí àwọn tó dẹ máa yìí wọ́n sọ fún wa wọ́n jẹ́ kó yé wa wípé kò kí gbọ́ kò kí gbà ní tó bá sọ pé òun ó ṣe yóò ṣe é <laughs> wọ́n bá mi sọ̀rọ̀ ní ìjẹrin ó lóun fún mi ní two weeks wípé kí n fà ṣe account ibi mo ti fẹ́ bẹ̀rẹ̀ kí ni mo fẹ́ ṣe ìwọ náà ṣèwọ̀n wípé àwọn owó yìí ìjọ five hundred ìjọ one point two bá a ṣe ń ṣe nìyẹn níbo mo ti fẹ́ kú tó náà ṣe láti gbogbo tó mo ṣe yìí. olówó orí fọkànbalẹ̀ sọ̀rọ̀ bá kún òkè tó kanlẹ̀ ó máa ń níbi tó ń gbé sí i mm-hmm. yes. kò burú mà ń bọ́ bẹ́ẹ̀. Mm. ṣòrí ó ṣàmọ̀ pé mẹ́mbà sàlátù bàbá kéolérè ló ń jẹ́. Mm-hmm. kí ni bàbá kéolérè àtàsàlátù fẹ́ ṣe máa rọ ọ́fíìsì tèmi. ṣòrí àwọn tí ò tiẹ̀ súnmọ́ bàbá rárá tí wọ́n ń ṣe mẹ́mbà wọ́n ń jàǹfààní bàbá yìí tán bá gbókè ìṣòro débẹ̀ ó máa ń di pẹ̀tẹ́lẹ̀ á bọ́sibọ́sí èmi mẹ́mbà. Mm. ẹ fọkànbalẹ̀ mo máa lọ rí àáfàá pálọ̀ tí bá ti rí òun ló máa bá mi book appointment bẹ́ẹ̀ ṣe máa rí bàbá tẹ́ bá ti rí bàbá ibùkátà bá gbé yá. kòmíndì. Ah, ah. mo sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀bà bẹ́ẹ̀ bàbá máa ṣe mẹ́wàá ṣé rí ẹ tí ò ń ṣe mẹ́fà lásán tó bá gbókè ìṣòro lọ́dọ̀ bàbá máa ń tọrọ ìgbésẹ̀ rẹ̀ ṣé o gbọ́ nǹkan tó sọ ó léèyàn fún ọ ní problem ò ní kó ní sùúrù ó ṣe farabalẹ̀ gbọ́n tó ń sọ dáadáa. <clears throat> pàdí <clears throat> nǹkan tí wọn náà mọ̀ ni sórí ó nọ́mà kírú ẹ̀ máa ṣẹlẹ̀ ó mọ gbogbo family ló ní problem tiwọn ọkọ tìyàwó máa ń jà wọn dẹ̀ máa ń solve so èmi ò rò pé <laughs> ó tó nǹkan tó ẹ pé máa máa lo àwọn èdè kan ó fẹ́ pa mí ní ṣé kinní kan ó fẹ́ pa ẹ or something i don't think that's the proper language for you to use no ẹ lè sọ ẹ lè sọ ọbẹ láàrin ara yín so kò mara. kò normal o kò normal rárá sórí ọ̀rọ̀ ìyàwó mi as in kò normal at all bébí ìfẹ́ pa mí ni mẹ́rin o ṣe ń repeat nǹkan náà ni. yeah mo ní ìdòwò mo ní ìdòwò lé ní o mo ní ìdòwò all the time money. ẹ pàdé àbí kì í ṣe the same bimbo tá a mọ àbò tuntun ní bimbo mi síbi kan ni. of course the same bimbo bimbo kan tẹ ẹ mọ náà ni ẹ̀yin dẹ̀ lélẹ́yìí kò sáṣìírí mi kan tẹ́ ẹ mọ̀ ah, ọjà mi tó há ó há síbi bẹ́ẹ̀ ń sìn mo ti mọ̀ mo fẹ́ yanjú ẹ̀ mo ti yáwó lọ́wọ́ ẹ̀yin méjì mo ti yáwó yáwó yáwó ojú ti ń tì mí ẹ dẹ̀ mọ̀ pé for now mi ò lè wọlé síbẹ̀ yẹn gbogbo àṣírí mi lẹ́mọ̀ and she doesn't want to understand. and the best thing ni kí ìyàwó understand your ẹ̀ very well. you see but òun for now ah trust me she's a bone she's a bone in my throat i don't know àti me tí I'm mọ nǹkan tí mo fẹ́ ṣe. ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ gbà yẹn <clears throat> ọ̀rẹ́ kí fi pé àwa lè ṣe i don't know because issue lọ kéèyàn máa pe ìyàwó ọ̀rẹ́ èèyàn àbí ìyàwó àbúrò àbí ẹni family ìyàwó kéèyàn máa bá sọ̀rọ̀ yẹn ọ̀hún kí mi support from top ah no no no no mi ti ẹ mọ ta lè mi bí lóye kò ṣe máa bá a sọ̀rọ̀ náà ni ìgbà one day ó máa padà understand ẹ. ẹ pàdé èmi mọ̀ pé ẹ̀yin méjèèjì nígbà tí ìjọba ríra yín àwọ̀ sí mbẹ̀ you understand so ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ sì jọ ríra yín tẹ̀sí jọ ń live life yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ káwa tó kọ́ mi tó introduce àwa pé ìyàwó mi lélẹ̀ so ìwọ náà ló máa mọ láti ṣe ara ẹ tó fi máa compose ara ẹ tí ilé ẹ fi máa dùn padà. yeah fine èmi náà mọ̀ pa láti ṣe ló máa ti ṣe àárẹ̀ but wọ́n máa ń sọ wípé a problem shared is half solved kí lẹ fi òpin ẹ̀tẹ̀ lè ṣe fún mi lórí ọ̀rọ̀ yìí like mi ò mọ̀ i can't think straight any longer. sọrí <clears throat> sọfà tí kò ti sí ìkankan nù àwa méjèèjì tá a sọ pé ọmọ ẹ fine lọfẹ tọpẹ méjì lẹrẹ ra yín tẹni tí ń bá ṣẹlẹ̀ láàrin ẹ méjì má jọ yanjú ẹ náà ni wo all the best kò sí wàhálà nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé já jáde kó wá lọ mú nǹkan àti pé gbogbo nǹkan tó wà lọ́kàn ẹ̀ wà lè gbé kúrò ó mọ̀ náà as e dey go now. ẹ wá ṣe fẹ́ máa mú mi ṣeré nsìn ni. no no no this is matter of mo ṣeré ṣé ada ló fẹ́ wà lórí ẹ̀ ní àbí ká lọ mú nǹkan mú mú nǹkan dá o téèyàn bá ronú tí ò bá mú nǹkan ayé àta o. gbogbo nǹkan lẹ́yìn fi ń ṣeré nsìn ẹ stop ẹ̀ náà. Ah, ọkọ ìyàwó ìyàwó ọ̀rẹ́ mi tó ṣú ọ. wálé kó la jẹ́ ìjẹ́ká lọ mú nǹkan ẹrù ẹni wàá da gbé. bó la ń lọ jà ewé òde ẹlẹ́dàá máa bá gbé. yóò bá wa fẹ́ gbé tó bá tẹ́wọ́ sí báyìí. married man. ẹ stop ẹ̀ náà kò dáná. married man. Ah, ah. ẹ̀yàn gbọ́dọ̀ serious jù yẹn gbọ́dọ̀ máa ṣeré nínú ayé ayé gan le tẹ́lẹ̀ eré pàlà fi ń gba ayé. ẹ wo mo gbàdúrà kẹrin irú ti tèmi. èmi ò tiẹ̀. òun lọ́wọ́ dọ́tọ̀ thirty ah, ah! five thousand ó mo ti kẹ́rì ah mo ti sún mi thirty five thousand naira láyé sí ti gbogbo ẹ̀ há dídí dídí àti jẹun gan nílé gan problem ni ọmọ yẹn sìn gan sí mi sí mọ̀kàn tó máa jẹun wá ní kílọ̀ thirty five thousand ó tiẹ̀ ti sún mi mo tiẹ̀ ṣe wà yóò ti sún mi. láyé bí nǹkan ṣe rí nígboro ń sìn ah. thirty five thousand naira ẹ wo ìyá John mi ò bá ní bóyá kẹ lọ sọ́dọ̀ bàbá wa kéwú lérè èmi ò bá ní kẹ́ lọ síbẹ̀ kò sẹ́ni tí wọn kì í ṣoore fún wọn ṣoore fún ọmọdé wọn ṣoore fágbà ah, ọlọ́run dáríjì mi ò ṣe rọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kó tiẹ̀ jẹ́ pé ìborùn lásán lẹ́rọra fi borí tẹ sálámọ̀ sí bàbá wàláì gbogbo nǹkan tẹ bá bá dọ́dọ̀ wọn náà máa ṣe fún yín pátápátá kò sí nǹkan náà láyé ìtẹ́ bá débẹ̀ bójọ́ ọmọdé ni bójọ́ àgbà ni bójọ́ ọkùnrin ni bójọ́ obìnrin gbogbo èèyàn náà máa ń ṣàánú fún un kò sẹ́ni tí bàbá òkè ṣàánú fún ẹ lọ síbẹ̀ ọ máa ṣàánú yín ẹni tó lóun ti dá làwọn kò ṣeé fara wé. èmi ìpín tèmi kọ torí para mi ò yá ibi tó ti ń lọ àìsàn kìnyín àti tàwọn ọmọ yín àti tàwọn ẹbí yín ibẹ̀ ni kí n wá lọ kí n lọ tọrọ owó torí para ọmọ tèmi ò yá ìpín tèmi kọ́ ọlọ́run ajá ẹ ṣe wọn lè rí àìsàn kìtẹ̀ màtọ́ ọmọ mi lò ó di èèwọ̀. ìgbẹ́ tó lọ lọ ẹ má bá mi sọ̀rọ̀ ẹ̀ mọ́ láyé. ìyá jọ́ọ̀nù ìyá jọ́ọ̀nù tọ́lá yín ni mo sọ fún yín báwo làwọn èèyàn tẹ̀ ṣe máa ń ronú báyìí lọ. ẹ tí ò lówó lọ́wọ́ tó tún ṣe gbéraga bàbá akéwìlérè tó jẹ́ pé kò sẹ́ni tí wọ́n lè ṣoore fún bó jẹ́ dúdú ni bó jẹ́ pupa ni bó jọkùnrin ni bó jóbìnrin náà máa ṣoore fún ó ní àwa ń sọ ó ní wọ́n lo wọ́n lo kádàrá èmi àtọmọ mi. kí ló kan bàbá akéwìlérè pẹ̀lú pé èèyàn jẹ́ kristẹni àbójẹ́ bákan olóore ni bàbá kò sẹ́ni tí bàbá ò lè ṣoore fún. ló sọ mí dé èèyàn tẹ́pẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àǹkárá ni mo máa wọ̀ kiri mo wá dẹni tó ń wọlé. kò ṣe àtúbàtẹ̀ kí tó tẹ̀ jẹ́ pé sàlámà lẹ́kùn lásán ló ṣe fún bàbá bàbá máa bẹ̀ sí níràn ẹ̀ lọ́wọ́ ni ilé ayé ò lè tó yẹn wọ́n ló mọ ọlọ́wà fọmọ lánàá àti báwọn kan ló lànà kó tó dèrè. bí ọ̀pá ọ̀rẹ́ ṣe lẹ́. Allahu badai, ya Muhammadu Rasulullah, Allahu badai ẹ ǹ gbọ́dọ̀ béèrè pé ṣé mùsùlùmí tún ní í mọ́ ah, àpẹẹrẹ islam wà lára yín báyìí. ara ah, ah, àwọn ọmọ yín náà ni mí. Allahu akbar alhamdulillah ṣe rí àwa ìpín oògùn ọ̀dà ṣe gbogbo ewé àtegbò tẹ́lẹ̀ dáadáa fún ìwúlò àwọn èèyàn ni àmọ́ ẹbọ ṣíṣe òun lọ́ba dẹ́dà kọ̀ hmm, tí ẹ bá fún yín létò àdúrà tó jẹ́ oògùn èyí tó bá lọ́fọ̀ọ́ nú ẹ̀yẹ ṣáà ṣe bisimilahi rahman rahim twenty one èyí ah, ò náà tó àmọ́ gbogbo nǹkan tó lẹ́la dá fún ìwúlò tiwa ni oògùn eh, ṣíṣe eh, ntí eh, ọlọ́run pa láṣẹ fún wa tó ṣe léèwọ̀ ká má fi kún ni àmọ́ gbogbo ohun tó bá ti wá jẹ́ pé ewé ni egbò ni ìwúlò wa lẹ́lẹ́dàá dá fún ẹ fẹ́ rí mi fọ́rọ̀ tó ṣe pàtàkì dáa náà apá palọ. ìwọ yẹra fún ẹ náà. mọ̀ ń gbọ́. bàbá iṣẹ́ gan ni ọlọ́run jẹ́ pé fún wa. àmín. láti ọjọ́ Jímọ̀ ní ìgbà tí ó yí àsìkí Jímọ̀ tó ṣùgbọ́n èrò pọ̀ púpọ̀. ọlọ́run ni. ìrọ̀lẹ́ tí mo ṣètò ní kí n wá wọ́n lè ti Allah akbar. mo fi ní kí n mú ọjọ́ èlé sunday ọjọ́ ìsinmi eh, eh, eh, kò sí nǹkan kan míì tí ẹ̀dá lè dá ṣe á ṣàsìn lọ́hùn. bàbá bẹ́ẹ̀ ṣe ń wò mí nǹkan ń lé mi o. Allah. nǹkan ń lé mi o. Allah akbar. ẹ̀yin àgbàlagbà lẹ́yìn sọ pé eku la fi jẹ́wọ́ àrùn hmm. fúrújì mi ó ṣe. Ah, ah, ah, astaghfirullah. bàbá ṣe rí iléeṣẹ́ wa mo ní àwọn ọ̀gá méjì kan níwájú èmi náà àtẹnìkan ọ̀gá kan ni mí ní ààyè mi ṣùgbọ́n mi àtẹnìkan yìí ni lájọ́ máa ń ṣètò bí owó ṣe ń wọlé bówó ṣe ń jáde ah. ṣe wá rí tí owó bá wọlé n gbọ́dọ̀ parọ́ torí ibi tí ọlọ́wọ́ ṣàánú mi ní ń lé mi kí ní ìsìn bá a bá dá owó sí ìdá mẹ́wàá ìdá mẹ́rin nú ẹ̀ iná ń bọ́ sákò ìjọba mẹ́fà hmm. péré láàrin mi àtẹnikejì mi a sì ti bẹ̀rẹ̀ rẹ̀ èsùn tẹ́rẹ́ tẹ́rẹ́ tẹ́rẹ́ ó ti wá di nǹkan sí alọ́run ọ̀gá tí ó wà ń ìyẹn ò kì í túdi wá wò hmm. ti òkú àga ní ìsìn ọ̀gá tí á gbèdé ó dàbí èyí pé gbé ìdí iṣẹ́ yìí gangan ìdí ìwé yìí gangan ló kọ́kọ́ gbà lọ straight ìrùntọ́ sáà mú ojú tó nu pé àfi bí n bá lọ pọ̀ bí n bá lọ pọ̀ ọjọ́ mẹ́rin lọ́sùn fún mi two weeks ìjọ tuesday ní gbogbo ọ̀rọ̀ yìí èyí ló di ìjọ kẹfà ọ̀sẹ̀ yìí ló bọ̀sẹ̀ tí ń bọ̀ lójú bàbá bẹ́ẹ̀ sì gbà mí ni mo wá bá yìí fún ẹ bá ń palẹ̀ yan yan máa ń lẹ̀ ilé bá ara yìí sì bí. àlàyé yan yan òyìn ò tí ì yé mi. Ah, ẹ ǹdẹ ǹdẹ ǹdẹ. ọlọ́run gbọ́. bàbá ẹ ṣeun ọ̀rọ̀ àyẹ̀bẹ̀ sọ fáńjọ ni pé kò sí tálùkùrá rẹ̀ ò lè ṣe. Ah, kò sí kò sí tálùkùrá rẹ̀ ò lè ṣe. ọlọ́run yóò ṣe náà fún mi náà lásìkò yìí bàbá mo fẹ́ kẹ́ bá mi yanjú ẹ̀. ká ká pa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà. Allahu akbar. Ah, a'udhu billahi minash shaitani rajim ah bisimilahi rahman rahim alhaji àbí. bẹ́ẹ̀ni bàbá yẹn bàbá. lákọ̀ọ́kọ́ ná ìmọ̀ kówó òlu owó ìjọba ká kó àpò ẹni aráàmù tó tóbi ni o aráàmù. alhamdulilayi lẹ́dí adana alhaza wa ma kunna lẹ́nà tẹ́díà láwọ́lá nadana lọ. adúpẹ́ fún ọba tó fi wá mọ̀nà ẹ̀dá kankan ò lè dọ́nà án mọ̀ àfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ṣé wàá rí tẹ́ ní káwọn ṣe fún yín ìṣẹ́bọ sọ́lọ́run tó gbọ̀ngbọ̀n ni ìṣòdì sí ọlọ́run ni iṣẹ́ tẹ̀ bí àyè àbà yín jẹ ọ̀nà táwọn gbà jẹ ni ó yàtọ̀ ṣe rí ní kọ̀ọ̀kan gbogbo iye tẹ́ ẹ jí kó lápò ìjọba ẹ lọ dá padà o nítorí tẹ́yìn bá jíwó ìjọba kó báwọn ọlọ́run fúnra rẹ̀ lẹ́yìn ṣẹ̀ ìmọ̀ jíwó ìjọba kó kò ní jẹ́ kíjọba ó ṣẹ̀tọ́ fáwọn aráàlú tíjọba ọba sì wá ṣẹ̀tọ́ fáráàlú ìjọba ó jẹ̀bi ọlọ́run ẹ̀yin lẹ́ ń mú ìjọba jẹ̀bi ọlọ́run báwọn ṣe rí gbogbo owó tẹ́ wá jí kó yìí ní kọ̀ọ̀kan ẹ dá padà fúnjọba àwa wàá bá ẹ bẹ lọ́hùn wípé kọ́rọ̀ yìí ọmọ di wàhálà sí i lọ́rùn. Ah. la ilaha illallah aláàjì ah. ọba tí ń rí gbogbo nǹkan lọ́lọ́run ẹlẹ́dàá kódà tẹ bá kọ̀ tẹ́ ẹ̀ láyé nìyẹn ẹ̀ wájú ọlọ́run ọlọ́run yìí gbàgbé ẹ̀san aláàjì tẹ́ ẹ bá wá fi àyín ilẹ̀ tẹ́ ẹ gba bòmíì lọ eléyìí tẹ́ ẹ fẹ́ ṣe yìí ọlọ́run bíyún ìṣòdì sọ́lọ́run tó ga ìṣẹbọ sọ́lọ́run tó tóbi lára àwọn ṣírkùlù akbar ẹbọ ṣíṣe sọ́lọ́run òun lè pààyàn wà kúránì alápọ̀nlé táwọn agbé dání ó pé tí èèyàn bá dóòlà ẹ̀mí kan ẹ̀mí ẹyọ kan tó gba ẹ̀mí kan là níwájú ọba adẹ́dà bíi kó gba gbogbo ayé là ni téèyàn bá wá pa ẹ̀mí kan níwájú ọba adẹ́dà bíi kó pa gbogbo ayé ni o ọlọ́run bá ṣe rèé ọlọ́run gbàdúrà yín ọlọ́kùnrin adìkẹrin ọlọ́run ọlọ́run ṣẹ́gbọ́n tí mo sọ bí ọlọ́run gbàdúrà yín ẹ ẹ mò ń ṣe àdúrà kan lọ. ah Allah akbar ọba adẹ́dà náà ni ó ṣàánú àwa méjèèjì papọ̀ ẹ lọ ṣe tí mo wí ọlọ́run yìí lọ. bàbá naam. mo ní bóyá ọ̀nà mẹ́sì tó wà pẹ̀lú bá mi ṣe. aláàkú. ẹ̀rọ mi wà nǹkan ṣe sí i. aláàjì ọ̀rọ̀ mi ni òye yín. ẹ̀rọ mi wà nǹkan ṣe sí i. ìṣàánú mi. àtúnṣe kan tó wà ń bi ọ̀rọ̀ yìí òun náà láti ṣàlàyé fún yín o. ìṣàánú mi ẹ má jẹ́ mi bàbá ẹ̀ lọ ẹ ṣàánú mi. aláwọ̀ ṣàánú wa pa. sàmà lẹ́kùn. ẹ ẹ ro dáadáa ẹ ro. ṣe rí gan-an lọ́rẹ́ ṣe sọ fún mi torí ẹni tó wo yìí èmi pẹ̀lú bàbá tiẹ̀ wọ́n jọ bí wàá sádùúgbò yìí wọ́n jọ ń ṣiṣẹ́ àpá aládùúgbò yìí ni ìwọ́pọ̀ àjàmílẹ́nu jù ú ẹ̀ ó ní àmọ́ ṣe mọ́ ó tún lọ òkè wúlérè àwọn òkè sáwọn òkè wà báwọn òlérè nígbà tí bàbá tiẹ̀ gbẹ́sẹ̀ ni mo mú un mọ́ra torí ọmọ tó bá mọwọ́ wẹ̀ àfàmọ́ra rẹ̀ àdìjọ ṣe náà ni àbí ni mo mú un mọ́ra afáyé kò kò mà já nínú mi kò já nínú mi ìyẹn ni mo fi rán ọ̀rẹ́ ẹ. ẹ má bínú sáà ṣé gbogbo ọ̀rọ̀ àfáàfáà tẹ̀ mẹ́rin bàlátàrọ̀ kò tí ì yé mi pààrà kò yé mi. Ah. <laughs> ọ̀rẹ́ mi iṣẹ́ àárọ̀ mi ni ẹ ṣe wó mi iṣẹ́ tí mo ṣe nìyẹn mo ò níṣẹ́ méjì a máa ń gbàdúrà kọ́ lóun máa jẹ ọ̀nà àtijẹ àti kó má dùn mọ́ wa ni ọ̀nà àtijẹ tèmi ló dé yìí ẹ má wò ibi tẹ́ ẹ̀rọ mi dé mo promise yìí máa jẹ ìbẹ́ ẹ̀. òun ti sọ bẹ́ẹ̀ mi tẹ́lẹ̀. Ah, mo trust yẹ gan. àmọ́ ọ̀pọ̀ kìíní kan ló parí ẹ̀kúrẹ́ kò jẹ́ ló lọ́wọ́ ẹ̀yìn lẹ́yìn tọ́wọ́ bá ti wà. Ah, ah. ṣàdé mo máa bẹ̀rẹ̀ ní má yí àfáà mi jọ. ń ṣèyàn fẹ́yìn ah, ah, ẹrù wà lẹ. <laughs> apá àbí bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tí yẹn. tani ó lè kọ géètì nígbà wọn lọ́ra lé fún wa. ẹ ṣe kí ni bẹ́ẹ̀ yìí o.

ẹ dúró ṣé kí ẹ kí n gbé lẹ́yìn ni ṣé wọ́n lé kí ni àà ah, ah. ṣé wọ́n lé kúrò lẹ́yìn ni. came to see our friend. friend olórí burúkú ò lẹ wá rí ó ọkọ tèmi tẹ máa ń fún ní wrong advice ẹ ti tún kó ẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ wọ bẹ́ẹ̀ ṣe tírín bíi toothpick ìwọ náà. ẹ̀yin ni mò ń bá wí kẹ́ tó ṣe fìlà bíi fisherman ẹ wá ṣé ẹ̀yin lẹ bá wa ara lé ní tẹ́ ẹ̀ ń sọ nǹkan tó yẹ ká ṣe àti nǹkan tó yẹ ká ṣe bẹ́ẹ̀ lọ́ọ́ ni ṣe máa ń fọkọ mi ní wrong advice. oúnjẹ náà lẹ jẹ tí kò yìí fi kú báyìí ẹ wá ẹ ọ̀nkú ṣé ẹ̀ kì í jẹun rárá ni ẹ wọn kí sábà ṣáà atẹ́gùn máa gbé yẹn lè ṣubú ẹ̀ ń jẹun rárá lẹ́ni fẹ́ kí ni mò ń bá yín sọ̀rọ̀ kí ló ṣe. ẹ wá kí n tó la ojú mi àfihàn ẹ kúrò nílé mi. ìwé méjì mò ń bá yín wí ọ̀nà rẹ̀ ẹ wọ ẹ lọ jàre ilé ti gate ẹsẹ̀ yín kọlẹ̀ ni màá lọ fún ajá sí yín o. kúndínlù oníjàjáde ẹ tẹ́lẹ̀ ẹ jọ gbàlẹ̀ dà ọwọ́ wẹ̀rẹ̀ ọwọ́ náà lọ fẹ́ dalẹ́ fún mi géètì rèé géètì rèé géètì lọ ní kí come on get out my house but um, Bimbo. kí do you know. àti tẹ. Um, but Bimbo. kí do you know I'm the one. ẹ ṣé ojú tiẹ̀ lọ́yà tó jẹ́ dọ́là ni. balẹ̀ ọmọ kò ní. ó kọ́ bó ń ṣe é kúrò ẹ wẹrẹ ìwọ lè máa important ó mọ̀ pé mi. ìwọ yìí lè máa important nílé ọ̀rẹ́ tiwa mímì. mo lè má dé. billahi mina shaitan rajim aláwọ̀ ẹni àwọn òṣèlú kàmí fìtì náà ti ní sáì wà nọ́ọ̀sì ń bọ́ lọ́gbà wọlé ọmọ mi ah! ah, wọ́n sọ ọ́dẹ́jà kún ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ làákà rẹ ni. afáfá ah, lọ afáàbí níbo ló gbà. jáde jáde. láìláìlọ́lá láìláìlọ́lá. ṣé o ti jáde afábàdọ̀ bọ́ọ̀lù ọmọbìnrin yìí wọlé bọ́ọ̀lù wọlé wà ah, la ilaha illallah muhammadu rasulillah sallallahu alaihi wa sallam. Ọ̀sùn kàmí fìtínà ti ní sáìwá ìjọ́sìn. Mbọ́dọ̀ gbà wọ́n lẹ́wọ̀n mi. Ah! kọ́lẹ́. aláàjì ẹ lẹ́ o ẹ kú ẹ káàbọ̀ ẹ lẹ́ ẹ kú déédéé wò yìí. àwa ni. ẹ kú iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe yìí náà. ọlọ́run ló mọ̀ kú iṣẹ́. iṣẹ́ ayé lẹ̀ ń ṣe o. iṣẹ́ ọlọ́run là ń ṣe. bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ yìí èrè pọ̀ bẹ́ẹ̀ o a sì ń rí lára yín. Mm, alhamdulillah. ẹ lè má mọ̀ mí o èyí mm. torí eégún wọn ni èèyàn yìí àwọn torí dáwọ̀ èmi mọ̀ yìí. Eh, aláàjì ó fẹ́ràn yín pọ̀ o mm, fún iṣẹ́ ayé tẹ̀ ń ṣe yìí ah iṣẹ́ takuntakun ni o ṣùgbọ́n mo wá wò pé kálágbára méjì ò wá dúró mm. kán máa kọlura wọn láì ṣe ìjàkadì aláàjì kéwú lérè mo fẹ́ràn yín pọ̀ o mm. ìdí nìyẹn tèmi fi wá o nítorí pé àgbà méjì ò gbọ́dọ̀ máa larí mọ́ra wọn kò wá dà káwa kan ó máa dì kẹ́yìn kan ó máa tú tàbí kẹ́yìn ó máa tú káwa ó máa dè hmm. ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn náà fi ń wo ìdí nìyẹn tí mo ṣe ní ìpàdé gbọ́dọ̀ wà láàárín èmi àti ẹ̀yin káàdì kan kí wa tó jẹ́ iṣẹ́ ayé yìí ká mú lọ́kùnkúndùn kán mọ̀ pé àwọn kan ń mìlú. ẹ ṣeun ọ̀rọ̀ yín yé mi dáadáa ẹ fẹ́ ká pa iṣẹ́ pọ̀ iṣẹ́ ayé kọ́ làwa ń ṣe iṣẹ́ ọlọ́run là ń ṣe bẹ́ẹ̀ ni iṣẹ́ ọlọ́run nìyí táwa ń ṣe lọ́dọ̀ wa bẹ́ẹ̀ sì ṣe rò pé mi mọ̀ yín o mo mọ̀ yín dáadáa mo mọ̀ yín ẹ mọ̀ pé àti sáà ilé àti bátìnì ìmọ̀ rẹ̀ lọ́lọ́mọ fi mọ àwọn àfa hmm. ṣé wàá rí ẹ̀yin ọlọ́run ẹlẹ́dàá ló dá yín ló fi ń ṣe pàṣán fún àwọn èèyàn tí wọ́n bá máa kọ̀tọ̀ lọ́hùn lẹ̀ hmm. ọlọ́run fi ń ṣe pàṣán ni àmọ́ ṣé wàá rí àwa àfa ah, àyè wa mọ̀ ga torí àwa ni àròlé ọlọ́run fúnra rẹ̀ àròlé àwọn ànábì ọlọ́run àti àròlé àwọn kìtàbù àwọn scriptures àwa làró lé wọn lórílẹ̀. Hmm. nígbà kan tó ti pẹ́ eléyìí tẹ́ mú wá bá mi lọ́sàn yìí ó ṣẹlẹ̀ ń gbòòrò mọ́kà láyé ànábì sallallahu alaihi wasallam àwọn kèfèrí ẹlẹ́bọ wọ́n gbára wọn jọ ọlọ́bùnṣe ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n pe ìwà ànábì jájọ dẹ̀sìn wa pọ̀ tá a bá ti ń ṣọdún kọ́ ọmọ bá wa ṣọdún tíwọ náà bá ṣọdún tí a mọ bọ ṣe àmọ́ ànábì ni rárá torí ọba adẹ́dà sọ fún ànábì ó kọ̀ fún jọ náà pé kó sọ pé rárá àtọdún yín ni o àtòṣà yín ni o àtìṣe yín ni o kọ́ mọ̀ jẹ́ tiyín kọ́dún tèmi náà mọ̀ jẹ́ tèmi ó wá pé lákòdé nukum wálíyẹ̀dẹ̀ kẹ́sìn yín ọmọ jẹ́ tiyín kẹ́sìn tèmi náà mọ̀ jẹ́ tèmi torí ìdí èyí ìyá ìlẹ̀ bá ṣe. ẹ ẹ mo ti mọ. mo ti mọ̀ tẹ́lẹ̀ mo mọ̀ pé nífun kan ni ẹ̀. o ò ní gbọ́ àwa náà dẹ̀ nígbà wá gbọ́ o èmi ò rójú pete mọ pété o èmi ò rójú apẹrẹ mọ pété èmi ò rójú apẹrẹ pété adíá fún àwa ẹlẹ́yẹ wọn náà pẹ́ ní gbọ́kọ̀tàn lóṣó èrúurú ní wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ kanlẹ̀ ilẹ̀ ní mọ̀tẹ́. o. اصفي كل شيء بالله لا اله الا الله اعوذ بكلمات الله تعبت من شر من خلقه اعوذ بكلمات الله تعبت من شر من خلقه لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم وانا كان مني لدى بسم الله الرحمن الرحيم وبه نستعين من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بالظلام للعبيد الله amila sọ́líà falẹ̀ nafsi. mọ́ni amila sọ́líà falẹ̀ nafsi. gbogbo nǹkan tí èèyàn bá ṣe láyé yọ gbẹ̀san rẹ̀ wájú ọlọ́run tó bá ṣe pé dáadáa náà ló bá ṣe síwájú ọlọ́run ẹ̀san dáadáa ló fi gbà ìwà àjàburú náà ló ṣe síwájú ọlọ́run. àléhà wà máa rọ̀bù kàmíìzọ̀lá mílíọ̀lá àbí. oníṣòro ọlọ́run rẹ̀ ń kí alábòsí ọlọ́run ń alábòsí déédéé tí òǹkálùkù bá ṣe síwájú ọlọ́run náà náà ni ó fi gbẹ̀san rẹ̀ ó sún wọn ní àwọn iṣẹ́ wa tá à ń ṣe ìwọ̀n tá a bá ń wọ̀ fọlọ́run yóò wá dá padà fún wa wọ́n ran ìwọ oníṣẹ́ aburú sí wa ó sì bẹ̀rù ọlọ́run kí lè ṣe mí ìwé ìṣẹlẹ́tọ̀ mi èmi náà ìṣẹlẹ́tọ̀ rẹ ó wá wọlé tọ̀ mí báwọn láì bẹ̀rù ọlọ́run. àfà ẹ má bínú ẹjọ́ ìdáríjì mi torí ọlọ́run ọ̀rẹ́ mi ló tì mí òun ló tì mí sí o nítòótọ́ iṣẹ́ tí mo yàn láìwá hmm. iṣẹ́ ìnàbí ni. níbi iṣẹ́ ẹjọ́ ẹ̀. Ah! ọmọ odò gan ó ṣe wù mí wípé ká lọ ẹ̀fọn sí ni o ah! ọ̀dọ̀. àbá lo ẹ̀ márùn-ún sí kò máa ti lọ tó wà ń bẹ àmọ́ ti tèmi ní pé owó lọ́wọ́ ẹ̀yìn lẹ̀ tó bá fún mi lówó sìn sìn gbàgbé mi ò ṣe ọ ẹ mọ́ bọ̀ má pẹ́ jọ. wọn ò jẹ́ fẹ́mi náà lélẹ̀ kémi náà ṣàánú ṣàlẹ́ pé kò sí kọ́sítọ́mà kankan lọ́dọ̀ mi. ẹ gbà mí ṣé ṣọ́ọ̀kì wà ọ̀fìṣà àti ṣó gbádùn ṣé ti pé mo wáyé yàrá ẹ̀ ni kí n gbé kọ́sítọ́mà mi fún ẹ ah, nobody does that ṣùgbọ́n bẹ́ẹ̀ jẹ́ wá sọ fún ẹ àsìkò ní gbogbo nǹkan ọ̀hún ṣórí èmi ṣáájú àsìkò mi lóde ọjà mi dẹ̀ ṣe kí ni ó ń ká wàrà wàrà wàrà ṣùgbọ́n àǹtí ẹ ọmọṣadé ìwà ṣẹ̀ṣẹ̀ ta ó jẹ̀ léyàn kan bẹ̀ yẹn tó ń ṣá kó lè jẹ́ kébì náà máa ṣá eléyìí ah ọ̀gá. nínú òfin very important ní sólì jẹ́ tó yẹ security purpose ṣó yẹ bẹ́ẹ̀ yìí bọ́ òní mi ò ní pẹ́kọ̀ fún mi five minutes mọ̀ pọ̀ iṣẹ́ ajé wa ìwé ìwà ìfọ̀tà yẹn sáré rí kó má lè pé nǹkan fẹ́ ṣe ń dàgbà ṣó yẹ bẹ́ẹ̀ má mo ò lè pẹ́ wa rí mí sì ah bros ní wà rí ẹ lọ. yé yé yé. ọmọ mi ti bí inú. ọ̀nà o ló lè bí my friend. ọmọ mi ti bí inú jà o. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم iṣẹ́ ànàbì ló ń ṣe bó ti rí iṣẹ́ ànàbì ló ń ṣe Allahu Akbar bó ti dáa tó báyìí ṣé ìwọ mọ̀ pé a máa fàbọ̀ sára ni dábùn ṣé ìwọ náà lè lọ ọmọ obìnrin kọ́mọbìnrin wá kí ọ́n lé kó wá ra nǹkan wá fún mọ́ mi o owó tí mo pa láti di iṣẹ́ nàbí tí mo ń ṣe rè inú rẹ ó dùn. inú àwọn onídùn sí kò sí nǹkan tí lè mẹ́ta ó alukura ni pé láàyò kálífù láwù nafsan ó ní ọlọ́run ọba yín kò di ẹrù tó wúwo lé yín lórí ẹrù tí ó kọjá ohun yín tí ó pẹ̀jẹ̀ mi yín lọ ọlọ́run ò dí lẹ́nì kankan nu wa lórí kí ni iṣẹ́ tí o ṣe lómi rí gbogbo tó bá rò pé ń bọ ọjà ń nǹkan wà tó jẹ́ pé fún gbogbo tó dé bọ́n ó ju tiẹ̀ lọ tó fi lọ rèé ṣe nàbí. ẹjọ́ mi kọ ọ̀nà àtijẹ́ náà. àtijẹ́ kí ni ọmọlúwàbí rẹ̀ ló ń ta dànù ní inú ìjọ ti lọ́dọ̀ wa lásàlátù àwọn oríṣiríṣi èèyàn ń bẹ ń bẹ tó jẹ́ pé táwọn èèyàn bá wá fúnra lọ́wọ́ pé à èmi ń parí iléèwé o ìrìnsẹ́ o èmi ń kọ́ṣẹ́ ọwọ́ o ìrìnsẹ́ o àwọn èèyàn ń bẹ èyí tí kì í ṣe pé gbogbo ẹ̀ náà kọ́ ni pé gbogbo nǹkan làdúrà o gbogbo ogun làdúrà ṣe ọ̀dọ̀ Ọlọ́run lèèyàn ẹ máa ń ṣèràn kan lọ àmọ́ mi wà tó jẹ́ pé àwọn jẹ̀mọ́ ni ó kàn sọ pé ok eléyìí iṣẹ́ láàfún eléyìí ẹ̀yìn àdúrà ni ẹ̀jẹ̀ apá ọ̀pọ̀ ká ṣe fún eléyìí connection ni. àtijọ́ kan ojú kòkòrò ni ìwà ò lè nù àmọ́ àwọn ò ní bínú sí ọmọ a sọ fún àwọn jẹmọ wa àwọn èèyàn dáadáa ń bẹ náà jẹmọ wa a pè kàn bọ wá aṣọ gidi tó ọmọ ṣù ah, ah, àdìdá ah, má ṣe wò nàbí mọ. ṣé o mo ti ṣetán àti jẹ́fà tí mo ti wá síbí mo wá ṣiṣẹ́ ibi tí mo ti rówó sùn. o ò lè rọrùn sùn. ọlọ́run ní ojú sùn ọlọ́run ní ojú sùn àmọ́ kò burú ọlọ́run náà lọ́la foríjì sọ lọ léèwé àbúrò yóò kó sí ọwọ́ kankan. mo lọ léèwé sá mo ní hnd sá. ọkàwé tó bá wọn àwọn òbí rẹ náà ní ẹ sì kówó jọ tí ń rán léèwé ah, ó ti ṣàbúrú sí hàn ó ti jàǹbá àmàlà wọn nígbà tí àwọn rewó jọ wọ́n rán lé ní ìwé ọwọ́ jáde òwò yìí ló wá ń ṣe. mọ́tò sọ́kọ́ àfìgbà ti jẹun ọlọ́wọ́ gbàdúrà. tí wàá rí gbogbo ẹ̀ gbogbo ṣe bí ọmọ mùsùlùmí náà ní ọtẹ́lẹ̀. mo ṣì dẹ́gun mi sọ ọ́. ọwọ́ àgbà ọmọ kí ni mo gbé bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ò ní wàá tu àmọ́. láyé mi ló ṣe é mo lọ bá bàbá parí ẹ ṣe ogun nǹkan tó yẹ kẹ ẹ ṣe fún ṣẹgbọn. wọ́n ti bá wọn kọ́ ló lànà kò tó lè rí. alájà rọ̀ṣílà. ó wá dàbí pé wọn wá. ẹ ti gbàgbọ́ ìdí ẹ̀. fún akẹ́lẹ́ lérè. Ah. Ah. ìyá. sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ làáké ó sọ bẹ́ẹ̀ ló kò ó sọ bẹ́ẹ̀. ìjọba ajú ajú ẹ má ti lọ ẹ má ti lọ ẹni tí ó tẹ̀lé yín ó pọ̀ afákẹ́wúlérè àti gbogbo àwọn ọmọ ọjọ́ rẹ̀ jọ ń lọ ni ẹ̀yin ajá kẹ́ o ẹ̀yin ajá ọkọ̀ o ẹ̀yin àjọ wa ọ̀rọ̀gún àga o ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ kí ẹ̀ka mi nílé akéwìlérè ká lọ sọ̀kò ẹkún sínú ilé rẹ̀ nítorí pé ó ti gùgìrè kọjá ìwé ó sì ti jábọ́ lónìí o. Oh, okay. ṣayé. do ibo ló ń lọ. Ah, ká lọ ká lọ nà án ká lọ club nà án. ó mọ ohun tó ṣẹlẹ̀ jọ nítorí ọlọ́run wà lọ já ìmí sílẹ̀. Ah, ah, òfò ni two twenty wà ń bẹ̀ nà ó wà ń bẹ̀ ó ń dúró de wà nà ó mo ti sọ fún pé ń bọ̀ ni nà ó. ó kí ló ṣẹlẹ̀ two twenty wà ń bẹ o fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹnu ara ẹ̀ ló fẹ́ fi ṣayé ẹnu ara tiẹ̀ ló dẹ̀ fẹ́ fi ṣayé mo lé mi ò lọ wá lọ drop mi sílé ó dẹ̀ yẹ kí ti tèmi yé ẹ ìyá èmi ò tún fẹ́ kó tún gbé wàhálà pàdé mi tí n bá pẹ́ ń gbòòrò ń sìn ó máa rò bóyá mo ti lọ gbowó kan bì kan mo tún ti lọ ń ṣayé kan pẹ̀lú àwọn ọmọ kan bì kan so jọ wá lọ drop mi sílé. kí ni gbogbo eléyìí ṣé òun ṣọkùnrin mọ́ ni ṣé ẹnu ẹ ò kálí ẹ ni àbí kí ló ń tra láti sọ ṣé obìnrin ti wá ń dàbálẹ̀ ẹ lórí tó ẹ pé ẹnu ẹ ò kálí ẹ mọ́ àbí báwo you just want to go out go and flex with your friends ẹ̀ ló wá di bàbàrà kí ni kí ló ṣẹlẹ̀. sori wá lọ drop mi sílé ni mo sọ fún ẹ gbogbo eléyìí tó ń sọ kò yé mi kí ni ìtumọ̀ ẹnu mi ò ká mi àbí nǹkan i don't understand sórí mi ìfẹ́ ká prolong issue please just drop me at home kẹ́yìn lọ ṣe fàájì títí yín. kódà ṣe ò fọ́ nìyàn. ìjọba máa ń bẹ̀rẹ̀ ló ṣe. èyí ó ga ọ ìyàwó ti wá di ọkọ ọmọ ẹ lọ́wọ́ nìyẹn náà. ó ṣe ah. nǹkan tó bá ń wọ̀ ẹ́ ni kò sọ. ó wà láṣà. máa lọ náà ni sórí sórí sórí sórí sórí orin sórí orin ṣóńgbọ́ ṣóńgbọ́ orin ṣóńgbọ́ orin tó yẹ ká lọ ṣayé. irọ́ lórí fífún kẹ́mílẹ́rẹ̀ yẹn àbí ó wá da olùmí láyà nu yàrá tèmi nù lé tèmi èmi èmi àfa ìyá jàkàjàkà yà á ìlú àkẹ́mi àkẹ́mi. ọbẹ̀ ní sùúrù kò rí bẹ́ẹ̀ fẹ́ ilé kan rò bẹ́ẹ̀ ní sùúrù. bó ṣe rí nìyẹn látòun tí wọ́n máa sọ fún mi tán wọ́n ní olórí burúkú kéwù lérè ipe nǹkan tó gbé fún tó yìí ṣáájú wàá sọ fún mi pé ó pọ̀ èmi náà tún fi kún àbí ó wá dùn lù láyà wá wo àti wọ àtọ̀rẹ́ ẹ tí n bá sa furaku tí n bá sa tọ́ bẹ́ẹ̀ ṣe ń rù lẹ́ ṣe máa gbẹ bẹ́ẹ̀ ṣe ń gbẹ lẹ́ ṣe máa rù àfa kò tó yẹn ẹ̀yin sẹ́ẹ̀tì mi. àfa ṣe fẹ́ gbọ́ ọ̀kọ́ sọ fún yín ọ̀rọ̀ mi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ ẹ ní sùúrù ẹ má kàn fìrà kú lè wa lórí nígbà tí wọ́n sọ pé táwọn arúgbó máa gbẹ́ sìn yìí ní mo fẹ́ gbé wa lọ. ilé ẹ̀kọ́ ni mo fẹ́ kẹ́ mọ̀. ẹ mọ̀ sí ẹ ẹ ní ìṣe ẹ mọ̀ pé mi náà sì pé ọmọ yín ni mo jẹ́ ọmọ àdúgbò ni mi ẹ̀ ní gbogbo orú nǹkan ẹ wá ṣe ẹ̀rí tọ́rọ̀ bá rí báyìí tẹ́rù bá kókè tó bá kanlẹ̀ ó níbi tá a máa ń gbé sí ṣe é ti ah, ètò tún sọ ìsún ìyẹn ni kẹ ṣe o ìyẹn ni kò ṣe é mọ̀ pé mi gan akọ ààrẹ tó bá tún wá ṣe yẹn obì á tún gbé pẹ́. mo fọ ẹ bí ló ẹ gbọ́dọ̀ fà fìrà kú ẹ ṣe é mọ̀ kọ́kọ́ ṣe yẹn. Ah, ìyá john kí lẹ tún wá ṣe bí báyìí ṣe fẹ́ sọ pé èlé wá sí ibi kí lẹ wá ṣe. ẹ jọ kí ló kan ti yín nǹkan tẹ wá ṣe mẹ́rin náà wá ṣe mí báyìí. ṣe fẹ́ kó lu àìsìkì tiyín náà ni ṣe fẹ́ sọ pé wọ́n lu àìsìkì ẹnìkan. ẹ bèrè lọ́wọ́ gọ́gùn ẹ ní kí n wá síbí mo ní mi wá so ẹlòmíì dẹ̀ mú mi wá síbí àìsàn òwúlò kan ti yín náà ok ṣe fẹ́ kọ́ lo sáàtẹ̀ yìí náà gbúra ilẹ̀ wọ́n lè lo sáàtẹ̀ èmi wá sẹ̀ fún ọ̀dọ́wọ́ ni ẹ ṣe ò bẹ́ẹ̀ ni àtọyìn ẹ̀yin kọ́ máa ń lóyún ẹjọ́ ẹ̀ ẹ̀ ṣe dàbílẹ̀ ẹ̀ dàbílẹ̀ ṣe bí bàbá yẹn sọ pé ẹ fẹ́ wá rí bẹ́ẹ̀ ni. àbọ̀ fẹ́ kí wọ́n máa jà báyìí ìjọ torí ọlọ́run ẹ má jà mọ́ o ṣe gbọ́. sáwà ah, ah, ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ah, ẹ̀ ẹ jókòó ẹ dìde ẹ̀ alájà ẹ pẹ̀lẹ́ ẹ̀ dìde ẹ jókòó ah àlejò ni. Ben ni sàrẹ́dì. mùsùlùmí ni. bẹ́ẹ̀ ni ah ayé ẹ jókòó ẹ jókòó. ẹ jẹ́ ìwà báyìí. Ah, ẹ jókòó ẹ jókòó àmọ́. ìmúra yìí kò wá kò wá dáa tó ó dáa kí mùsùlùmí obìnrin kó bora ẹ má múra báyìí mọ́ ọlọ́run fẹ́. bàbá ọkọ mi mùsùlùmí ni wọn ìyá ọkọ mi náà mùsùlùmí ni wọn. <coughs> Ah, alájà àbí kí wọ́n fún yín lómi. Ah, rárá sà kò sí ìwọ̀kọ̀ sà ọ̀dà ọ̀dà náà báwọn. èyí tó wá dáa jù nínú mùsùlùmí tó lóye lórí wájú ọlọ́run òun ni mùsùlùmí akírun ẹ má jẹ́ kí wákàtí márùn-ún yẹn ọjà ah, o. ẹ kẹ́sì ẹ tún ìmúra yìí ṣe ṣẹ́gun ẹ fẹ́ rí mi ṣé nǹkan tí a tẹ̀ sọ ni kí ṣé ká yẹ ẹ bá ni. Ah, a lè sọ̀rọ̀ bá ẹ jọ sáà àwọn ará àná ẹ̀dídé ara wa ẹ̀jọ́ kan. ara ọmọ mi ni òòyà ó sì kó wa lọ hospital àwọn dọ́tọ̀ ní kó máa gba hundred thousand naira mo dẹ̀ ṣe rí forty thousand naira ó kù sixty thousand naira so mo wá wá ràn lọ́wọ́ yín wá sí ibà pé bí ẹ lè ràn mí lọ́wọ́. Allahu akbar hmm. ọlọ́run fọmọ yín lálàáfíà yá sàlámù ọlọ́run yóò fọmọ yín lálàáfíà ọlọ́run sì bò yín láṣìírí ẹ̀rí. gbogbo ayé pátá tó lọ́run ọlọ́run ní kápá sánmà àtìlẹ́lẹ̀ gbogbo ńlá ṣeré ẹ gbàdúrà yẹn ẹ hmm, ẹ má jẹ́ kí ọdọ dọkàn yín làmú hmm. ẹ pé hundred thousand ní owó tẹ́ tọ́jú ẹ sì ti rí ajá àbí kan fún ilé mi kẹ́ mu. afábàlẹ̀ ẹ fún alájà ní hundred thousand ẹ tètè ẹ jókòó dé ọ ń bọ̀ ẹ wo tẹ́ ẹ bá ti fẹ́ dúpẹ́ ẹ̀yin ẹ̀kan mọ́ dúpẹ́ fọlọ́hún ìwọ lọ́wọ́ bá àṣírí tẹ̀yìn náà nígbà tọ́lọ́run bá ti wá ṣe búbọ̀ àṣírí fún yín ẹ̀yin náà tún ṣe fẹ́ lómi bẹ́ẹ̀ kẹrin ẹlòmíì lọ́wọ́ ṣe gbọ́ alájà ṣàlàáfíà ni ẹ̀pẹ̀lẹ́ ẹkú gbogbo gbà Ọlọ́run ló kú iṣẹ́ àmín àmín àmín lágbára Ọlọ́run ogun kọtẹ bá ti ń fọwọ́ lé báyìí ó máa máa bọ́ sí. aláhùnmá mi ẹ jókòó ẹ jókòó Ọlọ́run gbàdúrà yín Ọlọ́run gbàdúrà yín. ìgbẹ́kọ̀ wá sí mọ́ṣáláṣí mi bóyá ọba mi ṣàlàyé fún mi nǹkan ah. díẹ̀ náà ni. Ah, mo rí ọ̀pọ̀ ẹ ní ẹ̀rọ ẹ jókòó ẹ jókòó mo rí ọ̀pọ̀. Ah. àwọn iṣẹ́ Ọlọ́run lè ń kún lọ́wọ́ Qur'an pé in tansurullaha yansurkum wa yusabbit aqdamakum wọ́n ní pé ẹ̀yin aránṣẹ́ ọlọ́run ọba lọ kọ́lọ̀ náà lè tó yín láláránṣẹ́ kó fi ẹsẹ̀ yín múlẹ̀ lórí àwọn ọ̀tá yín ọlọ́run fẹsẹ̀ yín múlẹ̀ lórí àwọn ọ̀tá yín. báyìí ẹni gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe láyé sí kankan tí wọ́n fi mo wà tẹ́tà bá mọ̀ ọ́ níjó ní tọ́lọ́n kádàrá pé àwa ṣe lè fún kàn ṣe tiwa fọlọ́run ni àmẹ́lẹ̀ gangan ló jẹ́ káwa náà máa mọ̀ dájú kúránì pé wọ́n ní abilà sọ́ọ́lì afáàlì náà sí i. ó gbọ́n tó yẹn ń ṣe láyé orí ara rẹ̀ ní í ṣe fún àwa kàn ṣe tiwa fọlọ́run ṣẹwárí tó ṣalága ọ̀rọ̀ gangan ni pé iṣẹ́ tẹ̀ ń ṣe àràmù tó tóbi ni iṣẹ́ burúkú lẹ́yìn ṣe yìí ah! ẹ̀yin ọ̀dọ́ báyìí ẹ wá wáṣẹ́ tẹ́ ṣe ẹ̀ rí ó wá jẹ́ṣẹ́ ká gbà yàn pa láìla ìgbà ọba sọ̀dọ̀dọ̀ àlẹ́ sọ̀dọ̀ kọ̀dà kọ̀dà kẹ́rí àwọn ọba yín níbẹ̀ lọ́hùn ẹ̀yin náà sì ti lára yín ẹ lọ́hùn dáadáa kó dáríjì kó má fi gbogbo èyí tẹ́ ẹ ti ṣe tẹ́lẹ̀ kó má fi nípa lẹ́jọ́ bú fún yín ẹ ẹ tú bàbá àbí iṣẹ́ tún ṣe bẹ́ẹ̀ mọ́ ẹyọ kan tí mi wà fẹ́ kó fún yín tí mo fẹ́ kẹ́ ẹ lọ rí mọ́ ẹ̀yìn àyè pàápàá àfáà ní bàbá ọ̀gbà àfáà ní bàbá olówó àáfà ni bàbá gbogbo òdu ẹ̀yìn káwọn ọmọ dàbí ẹ̀jẹ̀ lórí iṣẹ́ tọ́lọ̀ ń gbé lára lọ àwọn táàwí tẹ̀ ní ìdílé bàbá wọn ní ṣe àwa yá fi ẹ̀fọ́ lọ́hùn àtàkùn ẹ̀mí ṣẹlẹ̀ ń dàgbà lọ amẹ́ríkà pẹ̀lú ṣẹlẹ̀ ń dàgbà ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ ń gbọ́ lẹ́nu yín pẹ̀lú ṣe bẹ́ẹ̀ ẹ̀mí ṣe bẹ́ẹ̀. àfa pálọ̀. náà. alájà kó kọ wà. fáwọn àfa yìí ni wọ́n ẹ̀kọ́ fi ṣe owó ìrìnà mi ah, ọlọ́run àti ìfẹ́. ẹ̀yin náà ẹ bẹ̀ lọ́wọ́ ẹ sọ fún kókó ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o. ẹ fà jà lọ. àfà. gẹ́gẹ́ bí ìkejì ṣe sọ fún mi lẹ́ẹ̀kan ẹ rí i pé owó tẹ fún wa àgbéwá fún àwọn ẹ lè ṣe iṣẹ́ àfàyẹ̀ o kódà èyí ra gbọdọ̀ rẹ̀ ẹni tẹ́ wo yìí gbogbo àwọn ayákìlá tó wà ní federation tó wà ní all the gbogbo nàìjíríà láti gbogbo ti contact mo ti jẹ́ pé wọ́n pé iṣẹ́ yẹn sọ pé lè ṣe ìwọ̀n wọn máa bẹ̀rẹ̀ náà sọ máa ń gbọ́ wọn gbọ́ wọn kí má ṣiṣẹ́ kọ́ ní ìjọsìn so ó ti dùn wọn láàrin wa mo sọ lẹ́yìn fún yín kẹ́ bá lọ wò kí bí a ò bá ṣe é bóyá ẹ máa yọ ọ̀hún ẹ ní kẹ́ bá dùn ẹni tẹ́lẹ̀ ọ̀rọ̀ yẹn nǹkan lè ṣe pupa yìí a ní fàfi kún ṣé láàfà tẹ̀ ń wò yẹn ẹ lọ gbọ́dọ̀ yín o tó bá wú kọ́pẹ́rẹ́. jẹ́ kán mọ̀ jẹ́ kán mọ̀. nǹkan lè ṣe pupa yìí. ṣé ò ń gbọ́ nǹkan tó ń jẹ́ kó yẹ yín yẹn ipò tó bá wú kọ́pẹ́rẹ́ lásán gbogbo àwọn fámìlì yín. ẹ wo fámìlì yìí kọ̀ wá kan ẹ̀yin fún ẹ̀rá yín láti wákàtí yìí ẹ lọ wọlé adúlá lẹ́yìn lẹ́yìn kí lẹ wọ̀ kí lẹ kí mo kí lẹ fún nǹkan kókó ló ṣe apá yẹn kébè sí ní máa gbàdúrà fún láti sìn lọ. tí nǹkan bá ṣe à nǹkan á ṣẹlẹ̀ o kódà twenty years to this time kò gbọdọ̀ wúkọ́. and ọmọ ìtẹ̀wé àti dìgùn dá sí lọ́rùn. ẹ ẹ ṣe wá o ẹ ẹ wọ́n ṣe ṣe àwa náà torí ó dà pé wọ́n ní ẹ máa ní kúrà kúrà lónìí máa ń yìnbọn ẹ ẹ sára wa ẹ bá sàkóyè kòkòrò wá ẹ bá sàkóyè rọ̀ wá so kúndìí èyí ẹni tó ọmọ yìí bá sọ nǹkan tó lè bá wọn lò afa ya jàkàjà yìí ó wá fílì wá wọn òun ní tí wá wọn òun ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ ìgbọ́ wọn ṣe kí ni. ó sàn jẹ́ gan-an lórí lọ́nà ó ti yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ lẹ́ẹ̀kan yẹn. yàrá fi yàrá mọ̀ ẹ́ sọ yàrá fi yàrá mọ̀ ẹ́ sọ yàrá fi yàrá mọ̀ ẹ́ sọ yàrá fi yàrá mọ̀ ẹ́ sọ yàrá fi yàrá mọ̀ ẹ́ sọ yàrá fi yàrá mọ̀ ẹ́ sọ yàrá fi yàrá mọ̀ ẹ́ sọ yàrá fi yàrá mọ̀ ẹ́ sọ yàrá fi yàrá mọ̀ ẹ́ sọ yàrá fi. Ya Rabbi ya Muizu ya Rabbi ya Muizu ya Rabbi ya Muizu Ya Rabbi ya Muizu ya Rabbi ya Muizu ya Rabbi ya Muizu ya Rabbi ya Muizu ya Rabbi ya Muizu Ya Rabbi ya Muizu ya Rabbi ya Muizu ya Rabbi ya Muizu ya Rabbi ya Muizu ya Muizu ya Rabbi ya Muizu ya Rabbi ya Muizu ya Rabbi ya Muizu Ya Rabbi ya Muizu ya Rabbi ya Muizu إنما أمر إذا هذا زيادة كل ذا كفاية وسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون àbá balọ̀. arákùnrin bàbá. ṣé o ṣe. bàbá kọ́ mọ́ bá a sí ni mo mọ̀ fẹ́ pè é sí àkíyèsí kékeré kan náà ni. bàbá mo ní gbogbo bí àwọn èèyàn bí ẹ ti ṣe ń wá sí ibí tọkùnrin ń wá tóbìnrin ń wá tọmọdé ń wá tágbà ń wá tí wọ́n wá fún tọrẹ àánú tá à ń ṣe gbogbo ẹ̀ tá à ń ṣe fún wọn mo wá wò pé àwọn míì ń bẹ tó yẹ pé wọ́n ń béèrè two hundred thousand báyìí ṣe ń gbé two hundred thousand fún ọmọ pé owó ẹ̀ ti ń pọ̀lá pọ̀ dùn irú ẹ̀ ti ń béèrè two hundred thousand tá a bá ń fún twenty thousand tàbí téèyàn ń béèrè hundred thousand tá à ń fún ten thousand bàbá ah, ọlọ́run ó forí sí. bàbá ìtayé bá sì sọ ní dà ni wọn ò fi bú ni tó bá di lọ́la mo wá wò wípé káwọn ṣe díẹ̀ díẹ̀. àbá àbálọ ṣé bó ti rí nu ọlọ́run ò wá jẹ́ káwa rí bẹ́ẹ̀ àwa ò rí bá bí ìrẹ̀ afábàlọ̀ njó níjọ́ kan nu lè tá a jí tá a jẹun. rárá o bàbá kò sí ojúmọ́ tá a jí tá a jẹun àtúnfi tábà ń jàjà yó. Allahu Akbar ta lẹni tí ń ṣe. ọlọ́run náà ni. Hmm. Hmm, ọlọ́run tá à ń wí hùn ọjọ́ òní wọn ò lè kó lórí oyè tẹ́lómi ó gba oyè rẹ̀. kò sẹ́ni tó lé lé. òun náà ni ọmọ ọjọ́ lọ́n lọ. òun náà ni ọmọ ọjọ́ lọ́n lọ. kí wàá ní jẹun láyà bàbá lọ. gbogbo tó wà nù sánmà méjèèjì àti tí ń bẹnu lẹ̀ méjèèjì tọ́lọ́wọ́n ẹlẹ́dàá ni ọlọ́wọ́n ọba ni tó wa ṣé ó ní àtẹ̀kàn náà pátá táwọn rówó mẹ́ àwọn èèyàn fún aládìá ni ńgbà tán bá ń fún aládìá táwọn èèyàn náà tún wá wárán lọ́wọ́ ọlọ́run dọ́dọ̀ tiwa káwa wá pé òsì ìṣọ́lọ́run ò ní bínú abáàbá lọ́lọ́run ó bínú. wípé bí a ti ṣe ń bu owó nǹkan bù kànjàkànjà kọ́ ló lọ́ọ́ fẹ́ rí ni. ìrònú bíi kẹfìrí ah, ìrònú mùsùlùmí ò gbọ́dọ̀ rí báwọn mùsùlùmí sì ni wọn ẹ mùsùlùmí ìrònú bíi kẹfìrí ọlọ́run ní ṣe ọjọ́ tí ó bá mú wa tó pọ̀ téèyàn jàjẹyó kò ní ṣe ọjọ́ tí ọba yó òun náà ní í ṣe yìí nìyẹn àbábalọ ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam àdìsí eléyìí tí mo fẹ́ sọ fún ẹ àdìsí tó sọ yìí wòlé kò sì mọ́ gbàgbé ó ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó ní man la yarham la yurham ó ní ẹni tí ẹ bá ṣàánú òun náà ní ráàánú ọlọ́run gbà ṣé o sì rí ọlọ́run ọba wa ànábì ní tá a bá tọrọ lọ́wọ́ ẹ̀ sallallahu alaihi wasallam ó ní ká tọrọ ní ńlá tọrọ bá yín ọba tọrọ ọ̀rọ̀ ni ṣé owó ọlọ́run a tán ni. ó tán tí o. kò lè tán ntọ́lọ́run fi rán rẹ̀ ntọ́ yẹ kí mùsùlùmí ó ṣe náà là ń ṣe tá bá ti ṣàánú wa káwa náà ṣàánú ẹlòmíì ṣé o ti gbọ́. èmi náà ò gbé wa sí ń bù kányàkányà táwọn òkú kọ́ bá fẹ́ rí tán lẹ́yìn.

wà lè òun try gan wọ́n bóyá ń tọ́jú ọmọ yìí gbogbo ẹ̀ kàn bling bling. ṣé o tọ́jú mi ṣá anyway òun try òun try ma. ẹ mo ní mọ̀ kó ń try tó gbogbo búṣì tí wọn náà wọ òun náà wọ búṣì tó o dé sí ẹ láfẹ́ mi. ẹ̀yin gbogbo yìí tó wà léṣẹ́ ti wọ́ tán ni nígbà tí o tọ́ ṣìgàgù ṣìgàgù ṣeun. Ah, wálé báwo ni. ẹ̀wọ̀n. kí ló ṣẹlẹ̀ ọpẹ́ ni mo dé náà. hello my eh, eh, eh, darling o girlfriend wálé ni ṣé o rí bó ṣe ń dán gbogbo wálé ti tẹ́kì ọmọ yìí jù nínú sálárì díẹ̀ díẹ̀ tó rọra ń gbà ó sì lè ráyè take care girlfriend ẹ̀ báyìí tó bá máa yẹ ni pé mo máa take care dáadáa gbogbo nǹkan tó wá fẹ́ ló mo máa ṣe fún kò ń ṣe bí àwọn olórí burúkú kan tó jẹ́ pé wèrè lọ́mọ máa kówó fún àtàsíyàn àtolóṣì lọ́mọ máa kówó fún bí àwọn olóṣù àwọn ọmọ ẹlẹ́sẹ̀ tún fi pé máa wò ó try yo. má yí wà padà òṣogbọ́ pẹ̀lẹ́ máa jẹ́ oṣù ọ̀fọ̀ fẹ́ nísìnyí. wálé. ọjọ́ ṣáà yìí tó mo mo ní láti freshen up. alright that's why. màá rí ẹjọ́ kí mọ̀ tó bá ń lọ ṣùgbọ́n. alright na. màá jẹ́ pẹ́kẹ̀. alright sir. ẹ àbẹ̀ rẹ náà ẹ bẹ́ bẹ́gẹ́ mi kí ló ṣe kí ni mo ṣe ṣe mo bá sọ̀rọ̀ ní ìbá sọ̀rọ̀ àwọn ṣorí gbèrò dárí mi. ṣorí bóyá lọ yẹn wọ́n máa wọ̀rí ní tiẹ̀ ní àti ẹ̀ ni wọ́n bóyá ṣe ni kò máa ṣe o máa yíwà padà o fine girl olóòfẹ́ ní tiẹ̀. báwo rí i bó ṣe wọnú lílọ yẹn bàbá fa problem báwọn rìn tẹ̀mí gbọ́ máa bẹ́ẹ̀ mú nǹkan bọ̀. àìṣe dáa Burkina Faso. àti ẹ̀ fọ́nì gan-an wọ́n fọ́nì gan-an mo ṣe ìtìjú mi ẹ̀ fọ́nì ìlú èyí. Bímbọ́ Bímbọ́ ṣé o gbọ́ ṣe bí wọ́n ni mo bá wí ta ló mọ́wọ́ mo fi sábẹ́ pílò nínú yàrá. ẹ kò yé mi ó lọ sọ. please if it's a joke please stop it tó bá mọ̀ pé ọ̀nà owó yẹn just let me know and return it to me. mr ma ó ti wá bá ètò yẹn owó wo lẹ fi sí yàrá tẹ̀ ń wá ìmúwẹ̀ kankan sí omi ìmọ̀kọ́ tó ń sọ. like i said please if this is a joke stop it because that's the last money on me mo dẹ̀ fẹ́ fowó yẹn wọ mọ́tò lọ bá àwọn pàdé mi nígboro ni nice one bravo ìwọ fẹ́ lọ bá àwọn ọ̀rẹ́ ẹ ní town àwọn ọ̀rẹ́ ẹ olóṣì olórí burúkú ẹlẹ́sẹ̀ toothpick àlọ́tọ́rí kùgòròdòm tó máa advice ẹ wrongly yẹn ó tiẹ̀ ti dá ma tiẹ̀ make out time fún àwọn ọ̀rẹ́ yẹn mo máa fún wọn ní size wọn as in our place them in their place torí náà kọ̀ wọ́n ló máa sọ̀rọ̀ òwe tí ò make sense yẹ tẹ́jọ́ ló máa rìnrìn oṣì kiri ó wá parí ó bẹ̀ pé owó kan ṣé ó ti wá tọ́ fún ẹ finally ni. dùnà ṣé orí gbogbo gàràgàrà tó ń ṣe hmm. àṣírí ẹ ti tú sí mi lọ́wọ́. Hmm yes of course àṣírí ẹ ti tú sí mi lọ́wọ́ ṣe báwọn àfa nǹkan kan tó lọ ń bá tó ń gbóríṣiríṣi lé ẹ lọ́wọ́ gbẹ́bu lé ẹ lọ́wọ́ bóyá àgbà máa lò ló jẹ́ kó máa ṣe gàlìgà ló jẹ́ kó máa wà bákan sí mi àbí that is why you won't respect me anymore. ẹ eh, ẹ o tẹ̀ ti da mr lecturer ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ṣé àṣírí tiẹ̀ náà ò tù ni àwọn ọmọ ẹlẹ́sẹ̀ tsotsotsò ẹlẹ́sẹ̀ toothpick. kó o lọ máa kó gbogbo lọ fún torí ó ṣe ń nà ìsọ̀rí pé kò sówó lè mi o kò sówó là àṣírí ẹni fún aṣẹ́wó lè. bàbá kúkúrú ẹ̀rí pé erí ó máa fi bí owó ọdún nǹkan tó filẹ̀ sílé wàá tó máa lọ fún ọ̀wọ̀ wèrè kan lówó ta. ẹ dábì lóhùn kí ni nǹkan tó tún wá ń ta tó ń lówó dà ojoojúmọ́ wọn máa complain gbogbo rúmọ̀ tó ń gbọ́ false information ni mo ń kówó fẹ́yàn kan kówó fẹ́yàn kan I just don't understand what you're trying to say yes but anyway ìyẹn tí ẹ̀kọ́ ló bá mi ń sìn all these ones are just by the way jọ owó tó mú lábẹ́ pílòdà. Mr. Man mi ò mówó ẹ. ẹgbẹ́ eri ti búrókì tán kò lẹ́sẹ̀ mi mo ṣe ẹ o mi do you family problem ló ń bẹ̀rẹ̀ fà kí n. má wọrí tẹ́ wá ti sọ tí mo gbé kalẹ̀. mo gbà gbogbo owó ẹ̀ tó sọ. láìkí ẹ o torí pé mo rí pé ọmọ mi gan mú jùlọ sọ́jà àmọ́ sórí ìmúra ẹ èmi ò nífẹ̀ẹ́ sí i wo take a look at me láti orí bí èèkan náà torí pé mo múra dẹ́dẹ́ mo kàn dúdú ni kò ní mo má fà á yín mo fẹ́ kí òun náà máa fún ara ẹ orí gbogbo ìṣírálẹ̀ yìí ò láìkí rárá tèmi báyìí ẹwà ẹ̀gbọ́n á túbọ̀ ẹ ṣe gan ni màá ẹ wò màá change next time tẹ máa mi báyìí alájà lè máa rí ìfọkànbalẹ̀. àwọ̀ ah, orí ẹ ti pé ju ojú ẹ ṣe gan ni màá. change ṣẹgbọn ó máa change. ẹ ò ṣó ń gbòòrò bímbọ. Ah, màámi ó tẹ̀ dábẹ́ gbó ó tẹ̀ ah, màámi ló tẹ̀ dáadé ṣé wọn mi létí ọkàn mi ti fo gan mi ti ní pé máa pè màámi ẹ ní láti pè wọn ẹ pa àǹtí kí ló ṣẹlẹ̀. ẹ ní láti yọjú sí wọn ìjọ tí mo lọ tí mo mú ìyàwó mi lọ tí bá sọ tójú mi rí. kí ló ṣẹlẹ̀. àmì ilé wọn gbóná àwọn àtọkàn wọn àlùmọ́ gírì ọ̀rọ̀ wọn kan kò tiẹ̀ yé láti ìṣe bá ọkàn wọn sọ̀rọ̀ ojú mi gan gbà mo mú ìyàwó mi lọ ojú kan tì mí gan mi kò jẹ́ kọ́ mọ̀. ẹ nínú àwọn dialogue tó fi sọ̀rọ̀ kí ni wọ́n rò pé ó ń fa wàhálà ilé wọn. àǹtí mi ọ̀n sọ ní àfa kan wá àfa pálọ̀ wọn ò gbọ́ ló gbé hàn tú wá fún wọn ó dẹ̀ ní pé ọkàn wọn àmì àárín kò yé mi hàn tí mo máa sọ fún yín. mo ti mọ àáfà pálọ̀ ọmọọṣẹ́ ọmọ kéwù bàbá ẹni ọlọ́run ló da ilé wọn rú ló da ilé bíbọ̀ rú. débi bọ̀ kò rí bẹ́ẹ̀ òun kọ́ ló ń darí bọ̀ ọ̀tọ́ ìsọ́kù lé wọn àbọ̀ ẹ̀kọ́ ní láti yọjú sí bí pẹ̀lú láti ọkọ̀ fún wọn. ọkọ̀ wọn ṣe ń ṣe epo wọn àti mi ní ìyá ìkọ́ ló ṣe ọ̀tọ̀ lọ́dún fún wọn ọ̀dọ́gbọ́n máa ń ẹ̀yin lẹ́yọ ojú sí wọn pé mélòó lèmi fẹ́ sọ mi nípa bí mo lè sọ wọn bá rí lómi sọ lókèṣọ ẹ̀yin ojú sí mi fẹ́ gbọ́ ẹ̀. mi mi lọ́bẹ̀ láti jọ ẹ̀ nǹkan tó kàn wọ́n gan ṣe ṣe mọ̀ pé kọ́kùn lèmi náà nà wọ́n ní láti máa tèkì ẹ̀ yìí sí ẹ ṣàyọjú sí wọn kò yé mi àtàwọn àfa àwọn. àfa àpá lọ màámi ẹ yọjú sí wọn ṣe gbọ́. kò burú ma lọ́ntì ẹ̀. màá pè é gbàdúrà. mo ti gbọ́ ṣe ọkọ mi ṣe ọlọ́run aṣọ ẹdẹ lé láyà kàlàfíà. ó dàbọ̀ mọ́ mi. ó dàbọ̀ fọ́ mi. má gbàgbé o má gbàgbé o bá máa rí ẹ next time. alájà ṣé ìtòjú àlá. mami. yẹ ọkọ mi ó dà ó dà ó dàbọ̀ o ẹdẹ lé láyà o. àbímọ́lá. kí ló fa gbogbo oríṣiríṣi tí mò ń gbọ́ tó ló ń ṣe fọ́kọ ẹ̀ wọ́n ló ń bá ọkọ ẹ̀ jà ó ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sọ́kọ ẹ̀ ìjọ́ wo ló bẹ̀rẹ̀ yẹn ṣó bá rù yẹn lọ́wọ́ mi ni tó bá tiẹ̀ rí ọ̀rọ̀ kan tó ń dẹ̀ láàmú ṣe bó yẹ kó wá àwọn àáfàá gidi àwọn àáfàá alálùbáríkà kó wá wọn lọ kó lọ fi ọ̀rọ̀ ẹ lọ ó wá jẹ́ àáfàá pálọ̀ ẹ́ àáfàá pálọ̀ àáfàá pálọ̀ olè ọlọ́ṣà tó jẹ́ pé gbogbo nǹkan tó kọ́ lọ́wọ́ bàbá kò mú ṣe tó jẹ́ pé pàápàá kó tó sá kúrò lọ́dọ̀ bàbá jìbìtì lónìí tó gbé wọn lówó tó fi lọ bàbá ò tún fi yẹn ṣe ó wá jẹ́ yẹn nìwọ ló fi ọ̀rọ̀ ẹ lọ níbi tí àáfàá ẹni ọlọ́run wà níbẹ̀ tí ò ṣe pé ò mọ̀ wọ́n ó wá jẹ́ àáfàá pálọ̀ ló ló fi ọ̀rọ̀ ẹ lọ tó ń ṣe oríṣiríṣi pẹ̀lú ọkọ ẹ̀ ìjọ wo ló bẹ̀rẹ̀ yẹn ẹ́ ṣọfẹ́ lérẹ́ kó lé ọkọ ni àbí wà wo ló bẹ̀rẹ̀ sí ní wù yìí torí ọlọ́run change now. mọ́mi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kò kí ń ṣẹjọ́ ẹ̀mí náà ẹ bá mi bèrè lọ́wọ́ ọkọ mi gbogbo ìgbà tí bá ti bèrè owó lọ́wọ́ ẹ̀ kò kí ń fún mi látijọ́ tó ti dé láti ìlú òyìnbó báyìí kò sí nǹkan tí mo sọ fún tó ń ṣe mọ́ màá bèrè lè kò ní fún mi bóyá kẹ́ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ àwọn tó ń fún lówó. ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ mímímímí kí ló ń ṣe ẹ ganan ṣé nígbà tọ́pọ̀ ẹ wà nílùú òyìnbó ṣé bó ṣe ń ṣe sí ẹ nìyẹn ṣé tó bá béèrè owó lọ́wọ́ ẹ ṣé kò kí fún ẹ ni tó bá béèrè owó lọ́wọ́ ọkọ ẹ ṣé ọkọ ẹ ò kí fún ẹ lówó ni ṣé bó ṣe ń ṣe sí ẹ tẹ́lẹ̀ nìyẹn ni nígbà tó dẹ̀ ti ṣàlàyé fún ẹ pé iṣẹ́ òun rí bákan ṣé bí wàá bá gbà á bẹ́ẹ̀ ó wá di pé òun pọkọ ẹjà òun pariwo lọ́kọ ẹ lórí ah ó ṣe fún ẹ gan ṣó ti gbọ́. náà mọ àtúwájú báyìí. ṣẹ́rí mú mi ẹ ṣe gan àgbà yẹn adalẹ̀ ṣẹ́rí nítòótọ́ àtìgbà tí mo ti dé láti ìlú òyìnbó ehm, business ni ó ti ní àwọn kọ́má kéékèèké kan but máa ṣàlàyé fún pé kó ní sùúrù things will still get better dandan ńlá tó bá ti nílò kí n ṣá fún lówó ni o kí n fún lówó ni o èmi lọ kó fáwọn obìnrin níta bó dẹ̀ ṣe wà yẹn ṣe bẹ́ẹ̀ ni mo rí tí mo fẹ́ tí mo bá nífẹ̀ẹ́ mi ò nífẹ̀ẹ́ nǹkan tó ti fi ojú mi rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó tó kí n kẹ́rù mi kí n sọ wípé mi ò gbénu lé mọ́. irrahman irrahim wabi nasitain. لقد كان لكم في رسول الله حسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ṣe báyìí náà gbọ́n tá a bá a sọ ọ̀rọ̀ ọlọ́run bá dé dànù fa kì ṣáà ṣe ìwé tí a ọ̀rọ̀ ọlọ́run bá dé dànù. لقد كان لقد كان لكم أسوة حسنة àwòkọ́ṣe tó dáa parí ara Ànábì ló wà. sallallahu alayhi wa sallam ní ìtí já sí pé ẹni tó bá wá fi ọ̀nà tiẹ̀ tẹ̀lé tó ń ṣe ọlọ́run sọ́lọ́lá yóò jèrè láyé ní yóò tún jẹ láìkí àmọ́ tá a là wá bàbá ìmọ̀ ń bọ̀ jàre tá gbogbo eléyìí tá à ń ṣe èmi máa ń bá yín sọ pé ọlọ́run ọba adẹ́dà òun pẹ̀lú ọ̀run sẹ́wọ̀n méjèèje ilẹ̀ méjèèje àti gbogbo tí ń bẹ́nu ẹ̀ èyí tó fi mọ rẹ̀ mọ́ á àti èyí tí ò fi mọ rẹ̀ mọ́ á òun nìkan ló mọ̀ òun nìkan náà ló ní àti mọ sáìrí ni àti bátìní ni tẹ́lẹ̀dá ni gbogbo ẹ̀ ah. níjọ́ tí afáfá ló kú ònú lé tá àfa pálọ̀ gbé jáde nulẹ̀ sójú mi làfa pálọ̀ ṣe gbowó. sì ń rẹ́rìn pé ah, ẹ̀dá fẹ́ sáré ju kádà rẹ̀ lọ bó ni ó ti ṣe aṣíwò aṣíwò àbá owó tí àfa àfa lọ gbé lọ́dọ̀ mi jọ ní eh, àsìkò díẹ̀ sígbà tá àfa bá lọ gbòwe owó ìwà nílé àfa àfa lọ náà la fẹ́ lò fún mo wòye ń jọ pé ah, bá àfa àfa lọ ti ń tẹ̀lé àyè tó náà sì ti ń dàgbà yìí ọmọ yẹ pé káfáfá lọ mú kankan tí tí ó tiẹ̀ ṣe dì mú ilẹ̀ kan wá wà tá a ti ṣe lórúkọ àfáàpá lọ àwa ní two million tá àfáàpá lọ padà bẹ́ẹ̀ wípé ká tiẹ̀ fi bẹ̀rẹ̀ iṣẹ́ kankan lórí ẹ̀ náà kọ́lọ́hún mú sí mọ̀ tí ó. tí ọ̀rẹ́ ọkùnrin ló ń ẹ̀ tí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ báyìí ṣé kí bàbá lọ tó gbé owó ẹ ti ṣètò rẹ̀ fún. ti ṣe é tán ọlọ́run ti ṣe é. owó tí ẹ bẹ̀rẹ̀ ṣe ń bẹ̀. làfàfà a gbé wọn. àfàfà lọ ṣera wọn jàǹbá. bẹ́ẹ̀ ni. nígbà tí ẹ̀dá wa fẹ́ sáré ju kádà rẹ̀ lọ torí gbogbo amọ́rò pa gbọ́n nǹkan lọ́gbọ̀n kan ò ṣe àfọ̀bá wa tó da gbogbo wa àfáà pálọ̀ gbowó jáde nílé àfáà owó ọ̀hún wá ń kọ́ ṣókù. ẹ̀yìn tí iná ó kú hundred thousand. ya Rasulullah ọ̀nà two million táwọn ìbẹ̀rẹ̀ foundation fún yín kọ́má yín gbére bíbí kan kẹ́ńtà lè jiyàn láyé kẹ́ bá ní pé àbí àfáà kan ló kádàrá yín àwọn ànàkùn láyé ọ̀rọ̀ mi ṣe ń bọ̀ àwọn nǹkan kan bẹ tí mi máa sọ fún gbogbo àwọn tọ́lọ̀ kádàrà bí wọ́n gba wa jáde wípé ọ̀tọ̀ ni kéwù ọ̀tọ̀ ni jáàfà yàtọ̀ sí pé àfa pálọ̀ tẹ́ tí aṣíwájú wa ọmọ tá a nífẹ̀ẹ́ ni ọmọ tá a nífẹ̀ẹ́ làfa pálọ̀ gbogbo àwọn àfa àtẹ̀rí tí wọ́n là lóyún wọ́n ṣe kídìmọ́ fáwọn àfa wọn wọ́n ṣe kídìmọ́ fáwọn àfa wọn. ilé ìtawà àjọṣepọ̀ èmi ò rò pé ìnira tọwọ́ wa bọ́ sọ́wọ́ àfa àbálọ nítorí pé láràárọ̀ àfa àti bá ti jí ní tèmi máa gbà lérò láyé náà ni pé bí mo ti jí lónìí tẹ́lẹ̀dá tó jí mi èròǹgbà mi ó ní pé bó láàtún ti jẹ́ kí tá a gbìyànjú tá a sapá síwájú ẹlẹ́dàá tí ọlọ́run ó bí àbùkátà àwọn èèyàn látara wa káwa ó tó sùn lálẹ́ àmì lè tẹ wá bá mi fóònù látijọ́ tí mo ti wà fáà pálọ̀ ló báyìí tí mo ti rẹ́rìn náà mo ti dáríjà fáà pálọ̀. ọ̀ọ́ ọ̀pọ̀ nítorí pé nítorí pé téèyàn bá fẹ́ mọ̀ wo àṣìṣe àwọn èèyàn tí wọ́n ń ṣe é sí i ìṣòro gan ni ó jẹ́ fóńtì ìfúnra rẹ̀ àfi kéèyàn mọ́ lámojú kú ò níbi àwọn àṣìṣe táwọn èèyàn máa ń ṣe sí kéèyàn mọ́ dẹ́ni kankan lẹ́jọ́ káwa máa nífẹ̀ẹ́ gbogbo èèyàn ìṣesí ànábì ló ń sọ afáfá lọ ẹ gbọ́dọ̀ tọ́ ó dùn mí o ẹ dùn mí o àmọ́ mo rí pé èmi kọ́ lọ ṣàbòsí fún orí ara rẹ̀ náà ló ṣàbòsí fún tó o bá gbowó yìí yóò níbi tá a ti báṣẹ́ ilé rẹ dé èmi ò lo kádàrá ẹni kankan nu yín o kádàrá mi tọ́lọ́ fún mi náà ni mo ń lò yìí. ẹ ànàmọ̀ra ṣe ní ẹ̀wọ̀n mo fara tóbi ọ̀rọ̀ mo tọ́lọ̀ mi ń di ọ̀rọ̀ tó inú ayé látara kálukú wa ah, ah, àpẹẹrẹ ti kọ́ ẹ yá ṣe òwò àti kọ́ ẹ mo bẹ̀rọ̀ kọ́nà bá dẹ́nu yìí sí èmi ò ní kó tó bàjẹ́ lọ́rùn tọ́lọ̀ mi ń tẹ̀yìn wá túnṣe kọ́lọ̀ tí a ta kó jọ inú ọlá ńlẹ̀ inú agbára ẹ̀ kó wọ́n àrùkọ̀ ẹ̀ kó wọ́n lábọ́kà kó wọ́n làbẹ́ kó wọ́n làbàrà lágbàájì lámúlégùn àbákàmá ìbéèrè àbáhádàn bàbá wa ṣéwù rọ́bì adébáyọ̀ aníyèkáyé ẹ̀ kó wọ́n làwọn wájú ọlọ́ ẹ̀ kọ́lọ̀ bá tẹ̀ ní ìsìn. rẹ́dí aláwọ̀ tá a ní àjìmáyìn àbá kò síbàtí ń bá rí kò dé àdúgbò yìí táwọn bá tó bí èmi lọ́kọ́ ti gbà fún yín bọ́dọ̀ wọn ò dààmú wọn ò níṣòro àwọn náà tó wá dàgbà sí lọ wọn náà gbà fún yín tó dáwọn tí wọn ò gbà fún yín ìmí ń bẹ láyé nu wọn tí wọn ò jẹ́ èèyàn mọ̀ wọ́n sì ń bẹ láyé èyí tó dẹ̀ sí láyé mọ́ tó ń bẹnu sáré nǹkan àbá òun bá ti mọ kó ń gbà bàbá kéwìlérè bàbá mm. ṣe rí ẹ ẹ̀rọ fọ̀rọ̀ afáfà lọ ṣe pé gẹ́gẹ́ bí ẹ̀kọ́ kọ́ wájú ẹ̀ iná ńlá ẹ̀fọ́ rẹ̀ yìí mm bàbá ẹjọ́ bá mi foríjì àfààfà rẹ̀ ẹjọ́ kò yọ ẹ pé ààyè tó ti kúrò ẹ yọ kúrò ń bẹ̀ tó ń ta padà síbẹ̀ bàbá àtẹ̀yìn àtàwọn ọmọ yín àtọ̀gbẹ́ tó ń di lójúmọ́ tí nífẹ̀ẹ́ yín ọ̀rọ̀ wọn ní dàbà wọn ò ní kó náà tí wọ́n tàbí bọ̀ àlùtẹ́nà àjọ pàápọ̀ báyìí àjọ tàbí bọ̀ àlùtẹ́nà bá àfọwájú lọ bàbá mi tàbí àṣẹ fún mi ẹ̀yìn kí wọ́n ṣàdúrà fún wa ọba tó sọ yìí di sọ yín dòṣùpá ah, láàrin ìràwọ̀ ọba tó wá sọ yín di ìràwọ̀ tó pọ̀ rẹpẹtẹ tẹpẹ ẹ̀fọ́ kaka akiri olóyè àgbàlá yín níka ẹ̀rù ni o ní sáwọ́dì ni níbikíbi lóbi lábẹ́ nígbà tó lọ́nà ọba tó ṣe dáadáa bẹ́ẹ̀ fún yín tó ń ṣe fáwọn ọmọ yín náà ẹ bá sọ fọ́nà tiwa yìí náà fọ́nà má ju gbé ẹlẹ́ tí yóò ní gbé àmọ́ kí n tó ṣàdúrà ọ̀rọ̀ kan ń bẹ gangan tí mo fẹ́ ká ẹ̀rí gbogbo àwọn afáà tẹ́ ẹ máa rí o iṣẹ́ tí ọba adẹ́dà rán òǹkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni o àmọ́ ọ̀nà tọ́lọ̀ ń gbà ya èmi síbi ká máa ṣètọ́rí àánú yìí ó nídìí o ah, àfa ọlọ́ngbẹ́ mi ah, ah, wúrà tí ń dẹ̀hùn ọ̀la náà kọjá ni láìla ẹ̀ ló gbà ọ́ àfa ọlọ́ngbẹ́ mi mo jìyà ìyá jẹ́ mi. má ṣe gbàgbé ibi tó ti ń bọ̀ má ṣe gbàgbé o. àfà ẹ dákun ọdún wo la ṣe gbogbo ilé ìdá hmm? ọdún wo oṣù wo ọ̀sẹ̀ wo la ṣe gbogbo ilé ìdá hmm. ó ṣe jẹ́ wípé gbogbo iṣẹ́ tá à ń ṣe pátápátá àfà wà lálọ́ ń kó fún bàbá pa thirty naira àfà ni bàbá pa twenty naira àfà ni èmi wá wò yí pé ká dàbí ọgbọ́n níbi bàbá pa thirty naira ká fún àfà ní fifteen naira rí pé a bá pa twenty naira a sì fa àfàlà. ahosubilayi mina ṣáìtọ́ ni rojim ahosubilayi ah ah afa cousin ah. ẹ má ronú lọ bẹ́ẹ̀ rárá rárá wàláì kò dáa wàláì ah ah afa cousin ṣé ẹni gbogbo nǹkan tá à ń ṣe bí ní pátápátá wàláì rẹ̀ sí ìdímọ̀ ni wọ́n ń pè wàláì báwa ṣe ń sin àáfàá wa yìí àwọn kan bọ̀ tó. Hmm, ah alhamdulilah àwọn kan ń bọ̀ tí wọ́n ń bọ̀ wá sin àwa náà ṣe gbọ́ ẹ jẹ́ ká ṣe bọ́lọ̀ ṣe fẹ́ bíláì lè zim káàfà wa bá ń rí dídá padà orí náà yóò mọ̀ bá wa náà ni bíláì lè zim oore tá a bá ṣe ń sìn àti gbogbo iṣẹ́ tá a bá ṣe tá a fi sin bàbá wa báyìí àwọn kan ń bọ̀ wá sin àwa náà wọ́lá ẹ mọ̀ jẹ́ ká rí o rárá ó sọ̀rọ̀ mẹ́ẹ̀ ṣùgbọ́n àfààní gàrí gbogbo gbà. gàrí náà ni ara ìdímọ̀ náà ni gbogbo ilé tábà ti wá délé lọ́dọ̀ bàbá wa á sì sọ fún wọn pé ara ìdímọ̀ tá a ṣe gàrí la mú o ńgbà tá a ṣiṣẹ́ tán ẹ yà ṣe yà ṣe bọ́lọ́hún ọlọ́wọ́ gbà fún wa lágbára ọlọ́run á jèrè rẹ̀ mọ́ṣáláà dùkúrò iyọ̀ fẹ́ já díẹ̀. Ah. ẹ̀kọ́ kan báyìí. sàlálẹ̀ sàn. sàlálẹ̀. wa aleykum salaam wa aleykum ẹ máa wọlé ah ah àbá sọ̀rọ̀ ẹ. ẹ pẹ fún wa. ó mà yà á ni ibi um, tá a jáde lọ ni um, a lọ ṣe iṣẹ́ tí a lọ ṣe ìgbà tá a bá parí àwa mú gàrí gàrí la mú àwa ní um, ohun tá a pa mọ̀ náà ẹ mú gàrí lọ́hùn. gàrí gàrí la gàrí la ẹ tó di tèmi ẹ mú gàrí lọ́hùn ẹ amówó fè mí. owó iṣẹ́ tá a ṣe lọ́hùn ọ tó kù. baba ẹ rú rè. bọ́dà ẹ̀rọ ọmọdé kí o ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n láwọn mọ̀láìkà mẹ́jọ tí wọ́n gbàgàlẹ̀ ara tí ọlọ́run bàdá ni kọ́lá bílà kọ́lá babila, àríwá babila, àríwá babila, sàádà babila, sàádà babila, ọ̀dẹ́dà babila, ọlọ́run wọlé àga tí wọ́n gbé dání pé kó kú méjì tó wọlé àwọn tó tó kú lórí àga náà pé kó kú méjì àwa wọlé àṣẹ tó ń gbé àga náà pa ó wá wọlé pàtàkì àsàlátù ìjókòó rẹ̀ àtàwọn màláìka lórí àsàlátù inna lillahi wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima bẹ́ẹ̀ ni ó rí yóò wọ láfẹ́ tó ní sànà ìwà mọ́ sàlọ́gbẹ̀sẹ̀ ẹ̀ rọ̀ mọ́ sí bẹ́ẹ̀ fún ọlá ní àtẹnà bisimilára mọ́ nàlẹ́ ní àtẹnà kálí tó sọ̀rọ̀ látàlí rabi káwa ní ìyá sẹ́nà káwa lágbà ẹ ṣe. afa akọsim afa sulaimon ẹ bá ń tara ṣàṣà nísìn kẹ tó sinmi ẹ lọrọ ìbá ń ṣẹ́gi wá nú oko ẹ é lẹ̀ lálẹ́ tó lóun láì rò kọ lọ́la ẹ gbọ́ ọlọ́run kò yín lárúbáyé ọlọ́run tó ní kí aníkàáfà àdúrà òkè ó sì kí wọ́n gbà mí lágbára ọlọ́run kí wọ́n ní ó di wọ́n ní ó di gba. iṣẹ́ ọlọ. ó sì fi ṣàlùbáríkà. iṣẹ́ ọlọ. tọ́ nígbà tá a ti wá yanjú kí wáyé èmi wá ti ṣe tá a ti kà á bá yìí ṣe nǹkan pàtàkó yìí wà ara wàhálà tá lọ́pọ̀ ọ̀la ó wàá bẹ̀rẹ̀ kó àwọn ọmọ kéékèèké jọ ọmọ kọ́ wọn àléébí bá tá ṣáà yẹn mú kámúlá ṣàlámù ara wo sìnra. torí pé kí ni wọ́n ní bẹ́yàn bá nímọ̀ kó o nù ó tó fi mẹ́ẹ̀lú mi àlùbáríkà bẹ́ẹ̀ tí wọ́n ṣe lọ. alájà alájà ọlọ́run ajé kí n rí i pé má ṣe ọlọ́run méjì náà agbára ọlọ́run ayé bá sì ń jẹ ayé tí èèyàn ti ń jẹ iṣẹ́ ọ̀la àdúgbò àti àkọ́wà ìgbà jẹ agbára ọlọ́run ìlànà tó fẹ́ràn ọ̀la àkọ́wà. ẹyin àmọ́ ilé kan ni ẹ̀bà ṣe fún mi ẹ̀bà fún mi láyè díẹ̀ bóyá bí ọdún kan sọdún méjì kí ni òkè tẹ̀lé sí fún mi kí lọ ṣiṣẹ́ wá ṣiṣẹ́ díẹ̀ kí lọ ṣe kàràkàrà kí lọ lóye àti ìdílé ìwà ti ẹ̀rù máa tọ́jú. láàlá là. dada kí ló ń bá mi sọ yìí. ṣé ìwọ lọ fẹ́ sọ fún mi pé oko làátí máa ń wá ibi ilẹ̀ ẹlẹ́sìn ni kìí sókè ah, ṣé ìwọ lọ fẹ́ máa sọ fún mi. èmi tẹ̀mí ò lọ́kàn pé lọ kéwú pé kéwú mo fẹ́ kó o ké sí ìwọ̀n mọ̀ pé ṣé ní ìwà tó yẹ kó o jẹ ni. kí o ní kọ́kọ́rọ́ ládàá sà. kí o lérò ọkọ mi mi ò ní fẹ́ kó tàpá sí ọ̀rọ̀ tí imam bàbá ẹ̀ sọ òfin islam ò fi ààyè gbà kí ọmọ kó tàpá sí òfin bàbá tàbí ìyá tó bá bí bàbá ẹ ní òun ò fẹ́ kó o ṣe iṣẹ́ kankan kó o mú ọ̀rọ̀ kéwì kó o mú lọ́kùnkúndùn pé nǹkan tóun fẹ́ nìyẹn ó sì ti ní òun máa kan àga àti pátákó fún ẹ fún àwọn ọmọ kó máa bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn. wò ó ọkọ mi màá fẹ́ kó o ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù o nǹkan tí ò tó ń bọ̀ wá o mi ni kò ní mi o máa dirú o máa dìgbà nínú iṣẹ́ yìí nítorí pé kò sẹ́ni tó ń bá ọlọ́run dòwò pọ̀ tó ń pàdánù náà mọ̀ bẹ́ẹ̀ ọkọ mi. arákùnrin ah, ó náà wá wo òòsà tọ́báyáwó lọ ọ̀gbọ́n ọbọ rẹ sì gbọ́n tinú ọbọ rẹ lọ́gbọ́n ṣe àfojúdi ní ọ̀pọ̀ ọbọ òsì wà. àgbẹ̀nà ṣé mo sọ fún yín mo ní àfa yìí ó mọ tí ń ṣe ẹ gbọ́dọ̀ sí lẹ́nu ni. yìí sà wo ní sùúrù àgbẹ̀nà arákùnrin yóò máa yé ó sì fẹ́ kẹ́ fìdán wọn. àwọn ah, fìdán hmm. wo ṣùgbọ́n ká tó fìdá hàn án olùwo gbọ́dọ̀ gbọ́ sí o sórí kòtò gbìrìwò kan bẹ lẹ́kùnlé olúfẹ̀ ó ní tí wọ́n fi gbé. E. ó sì ní. láì ní ṣàìtàn ní ọjì àwòsùnbílà kí ló dé ẹ wo gbogbo tí mò ń ṣe bíbá mo ṣe torí ọlọ́run ọba mi ọlọ́run ni. bẹ́ẹ̀ ló sátani tó ń pè náà yóò kó bọ̀ ọlọ́ọ̀rẹ́ lòun ò mọ̀ orí ṣùgbọ́n ká tó dáṣẹ̀ rí àfún ọ wo àfẹjọ́ ẹ̀sùn olúwo náà. Allahu Akbar Allahu لا إله إلا إلا هو الجنة والنار وما في السماوات وما في الأرض مثل الصدق gbogbo ohun tí àwọn èèyàn ń sọ sí ọ ohun tí ò yé wọn mo ti gbà yé wọn ọdún kan náà lájọ ń sìn wọn bá di láàárọ̀ ọ̀nà ìrọ̀mọ̀ kọ́kọ́ fẹ́ẹ́ rí. ẹ dákun máàmù ẹ dákun ìṣàmúlò ẹ ti jẹ́ ká ló máa bá wọn mọ̀ dákun sàn. Allahu akbar. subhanallah jalla jalaluhu jalla àti jẹ́ ẹ̀ka nínú àtàwọn ẹbí ẹ̀ ti fún un. Kí n tó lò ní àsìkò. táwa jẹ láàwà ni àjẹ kalẹ̀ lóòrọ̀ yìí gan àti jẹ àti jẹ tọ̀sán talẹ́ yìí náà bá àbá wa jẹ tá a bá fún tá a fẹ́ jẹ tọrọ níbi tí o ti jẹ láti jẹ ẹ̀ta nǹkan kékeré bá kọlu bátẹ́gùn bá fẹ́ ló lè fún mi. ẹ wá wò mí inú sí ọlọ́run tó fẹ́ mẹ́ẹ̀kẹ́ ọlọ́run ni a tí mo wá jẹun ní máa jẹ́ kémi ó máa rí ọkàn àwọn èèyàn tí wọ́n bá wá sọ́dọ̀ mi tí èèyàn bá wá bá mi pé àrùkùnrin ah, ah, ẹ dákun ebi ní pa wá ebi yé mi hmm. owó iléèwé ọmọ mi ní n ò rí san ó yé mi nítorí pé ṣé orí ó ń ṣe ọlọ́run sọ̀lọ̀ làwọn ọba dẹ́dà tó mú ànábì gba gbogbo ọ̀nà tó gbà wọn ó fẹ́ fi ṣẹ̀kọ́ fáwa ni ànábì ṣọmọ ó ṣọ̀gá ó ṣe ń dájọ́ mo ti wà láyé yìí rí odidi ọdún mẹ́ta ìrówó lé mi san ẹ̀kọ́ tọ́lọ̀ ń kó mi nu ẹ̀kọ́ tèmi wá fẹ́ kí àwọn àfáàpálọ̀ ọkọ tá àfáàpálọ̀ ò kíyè sínú ọba tí ń ṣe bẹ́ẹ̀ ṣé ó ti kú òǹdí àrò bí àrò èmi àti mo béèrè lọ́wọ́ àfáàpálọ̀ pé ọlọ́run ọba tí òun là á ṣe látànà ṣé wọ́n gbàpò lọ́wọ́ rẹ̀ lọ́la òun náà pé bẹ́ẹ̀ kọ́ àìpapọ̀ ọlọ́run dà kí wá ṣàfáàfá lónìkan lọ̀rọ̀ yìí báwí gbogbo yín ni gbogbo yín ni kẹ́ lọ rí mọ̀ pé ọlọ́run ọba lọba tí tóni lálàránṣe tí ẹ bá dúró tọlọ́run ọlọ́run ọba náà tó lálàránṣe ẹ dúró tọlọ́run ẹ nígbàgbọ́ náà ẹni ti pátápátá ẹ mọ́ pa nǹkan mi pọ̀ mọ́ lọ́hùn hmm, lóòótọ́ ni ìmọ̀ pọ̀ sáìlì wà bátì níwà ìmọ̀ ní nínú wáàsí mi kan tí mo ṣe ń jò ní ṣe rí àwọn ilẹ̀ káàkiri táwọn èèyàn ń gbé wọn èyí tí ọdẹ ọba tẹ̀ a sì jẹ́ jagunjagun tàbí àáfà àwọn ilẹ̀ yìí aginjù ni ó ń gbà kan ń bọ̀ wá wà lágìjù àwọn ta ní gbàgìjù bí ọba jẹ́ àjọ̀nú ajá àwọn ẹyẹ ah. àbábílà tí ọlọ́run pa láṣẹ tó pé teiran àbábílà àwọn ẹyẹ àbábílà tó ní kí wọ́n mú òkúta sí jìl kí wọ́n jù ú gba àwọn àsábù àwọn àsábù fílì ń gbà wọn ní ẹyẹ àdàbálẹ́ pé ní àbí tòlótòló ah. ọlọ́run dá nǹkan ẹlẹ́dàá wá dá nǹkan tó pọ̀ nígbà táwọn ọdẹ yìí àbá àfa ní àbáwọn jagunjagun ìwà dórí ilẹ̀ àwọn ẹ̀mí kan náà ni a máa ń lọ bá àwọn àfa àbí jagunjagun àbáwọn ọdẹ ń gbà wọn ohun tí wọ́n fi jọ sọ̀rọ̀ ń gbà wọn tí ìlú fi tutù tó ṣe é gbé fún èèyàn káwọn èèyàn tó máa bá wọn bẹ̀ ohun ń kọ́ ẹ̀rọ kó kó ńlẹ̀. ọmọ tó náà fi yí àwọn kan nù sáìlì wà bá tilẹ̀ dáa ìmọ̀ jẹ́ ká rojú àtẹ̀yìn ọ̀rọ̀ ni eléyìí mo fẹ́ kó ẹ̀kọ́ fún yín lónìí ẹ ògùn wa o ògùn tí ò dáa nìyí tó bá ti mú àràmù wá. má ṣe gbàgbé ibi tó ti ń bọ̀ má ṣe gbàgbé o.